خلاف رسول الله صلى الله عليه وسلم ẹnu ọ̀dọ̀ tí ń sọ nípa bí iṣẹ́ ẹ̀yọ́ wáyé ó ti bẹ̀rẹ̀ sí ní wá fún òṣìṣẹ́ ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ àwọn òṣìṣẹ́ náà àbí kò sí àwọn ọ̀dọ́ yẹn òun náà ní. عن عائشة أم المؤمنين قال أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الرؤيا رقية صالحة في النوم وكان لا يرى رؤيا إلا جاءت مثل خلق الصبح ثم حدد إليه صلاة وكان يأخذ بدار راس ويكشن فيه وهو تعقل هو تعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله قبل أن ينزع إلى أهله فيتزود بذلك ثم يرجع إلى خديجة ويتزود من مثلها حتى جاءه الحكم هو في غار حراء وجاءه الملك فقال اقرأ لا يا يا عائشة رضي الله تعالى عنها يا عائشة رضي الله عنها أني أولى بالموجود عليه رسول الله صلى الله عليه وسلم أحبه وصيا وفي جلسته على من راح صلى الله عليه وسلم أولى بالموجود عليه رسول الله alágbàgbà lójú ẹrù. Ọ̀gá àgbàlá yára oúnjẹ ya. Àlejò wa ní lálàkọ̀ ọ̀lọ́lá parí ọ̀sẹ̀ náà. Nígbà tí òsì ta òwò ẹ̀jọ́ wà lọ àti oúnjẹ ayé rẹ̀ Ọ̀gá àgbàlá yára oúnjẹ ya. Àlejò ní lálàkọ̀. إلا جاءت مثل فلك السبع àtúntí nǹkan yẹn wá gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àṣìbá. Ìyẹn ti ní pé gẹ́lẹ́ bàjẹ́ lè bá ti rí ọ̀rọ̀ lóde wá. Ìmọ̀ sọ́ọ̀tì ìlànà ilé ìwé sàlámà. Lẹ́yìn ìgbà yẹn, tí wọ́n tó wá ní ìlú àjọ́jú ìṣòro tó máa dá wà. صلى الله عليه وسلم الخلوة أو المسلمين والله والخلوة وما هو الذي أبو لهم ẹ̀sùn ti lọ́wọ́ ẹ̀ bí tó kóra jọ sí tó nílé tó tira rẹ̀ bẹ̀yọ́ máa sọ̀tún bẹ̀yọ́ máa yàgbẹ́ bẹ̀yọ́ rẹ̀ pẹ̀lú ìtura ìgbẹ́jọ́ náà tó pẹ̀lú ìtura tó orílẹ̀ ọ̀sẹ̀ ló jàmá orílẹ̀ òjòwà àwọn olèlè. tó ní ọdún tẹ́lẹ̀ dábàá ju ọdún tó ṣe kálúwà nípa àti òṣèré à ṣe kálúwà sọ́wọ́ àti òṣèré à èyí ọ̀dọ̀ tó bẹ̀. ṣùgbọ́n kálúwà tó bá ṣẹlẹ̀ àwọ̀ òun náà lè sáwà ń bẹ̀ yẹn àkàtà ìtàkùn sílẹ̀ ọlọ́run ọ̀pá sílẹ̀ ọ̀pá. Òṣèlú ń fi àwọn orúkọ ayé yẹn táwọn oníṣẹ́ ti máa ń gbà àwọn ìwé ọ̀gbọ́n tó máa ń gbà. ìyẹn lè jẹun nínú nọ́ọ̀sì nígbà tí wọ́n gbà àbúkà náà ìdílé àbùkù bá wá yé lẹ́wàá ìgbà yẹn wà bàbá lọ́jọ́ bá ní ilé tí wọ́n ti sọ̀rọ̀ náà bá a lè sọ́nà. èèyàn máa ń èèyàn máa ń wọlé bẹ́ẹ̀. ṣùgbọ́n èèyàn ní máa yàgbẹ́ ní mọ́sálásí òṣèlú máa ń lọ bẹ́ẹ̀ bákan náà ó ṣe wá ní ohun bá ṣe ẹ̀mú rẹ̀ lọ yẹ fẹ́ lọ́nà máa ti túmọ̀ yóò ṣe wọn ìjàmbá yẹn kò ní lọ. ṣùgbọ́n ìgbà mẹ́rin ní ojú báyìí láàrin ọ̀la wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀bẹ̀yẹ wọn ní pé kálíwà ìwé ìtàwọn oṣù lọ́yà tó ṣe ẹ̀ka ìgbọ́sọ̀ wa ẹ̀ka kò bí ìjọba ìgbà. ṣùgbọ́n mo tó wà lẹ́s الذي فقط لا تفقر عليه هذه بدل لا تشاعر الجاهلية حيث تدخلت بلاد الجاهل إن شاء الله صلى الله عليه وسلم وجاء بالنبع سقوية فيجي مسلم لقاوة ليدين فلا رضي الله عنه وسلم في كتابه. Berbeda dengan Nabi Sallallahu Alaihi Wasallam أصبح لله الصلاة وهو المنوط بالشيء أو على الشيء والعمل ثم قدما قرامته وكان يأخذ بغار إسراء إن قرامته دار إسراء أولي أو شراء ثم بلغنا صلى الله عليه وسلم ní máa ń pamọ́ sí sallallahu alaihi wọ́n ní òkè yìí ń bẹ láàrin rẹ̀ sí mọ́tà bíi mẹ́lì mẹ́ta láàrin òkè yìí sí mọ́tà mẹ́lì mẹ́ta ni ní ọwọ́ òsì àti bí bá ń lọ sí mìíràn. dáàbò yẹn òkò ní ọwọ́ alókè kan ní inú فيتحنث به ولم ترى الله يتعنث بها ولكن التعنث به táwọn ológun tí bàbá ti kiri lálẹ́ rí ìpè ọlọ́lọ́wọ́ àlẹ́sọ́lá ọ̀rẹ́ta àtúntò ká lẹ́nu ìpínlẹ̀ ọ̀la àlẹ́sọ́lá òun rẹ̀ ní àwọn iṣẹ́ tó ti pèsè mọ́ rẹ̀ náà ní àṣàyè àtàlì kí tó máa pálí tó yẹn òun ní ìjìnlẹ̀ tẹ́tẹ̀ lálẹ́ ìtúná rẹ̀ nígbà náà lọ sí ilẹ̀ rẹ̀ ọlọ́lá àlùfáàlà gẹ́gẹ́ bá ti ilé ṣíṣe rẹ̀ lẹ́sọ̀rọ̀ ìtọ́lọ́rọ̀ ìjọba bí ẹ bá tún pàdé sí lórí ìtọ́lọ́rọ̀ ìjọba. òun lọ́fà ni wọ́n ti sọ ìtumọ̀ rẹ̀ nípa àbúrò àtàkùn àlàyé àlèyé àtàwọn àti àjà. Tàánù sùnyẹn, òun ni ìjọsìn táàmì ìṣúná ọ̀làmúlùmí láwọn olóńkà. Ọ̀gbìn àníyàn ti ha ìlà àbùkù. Tọ́jú ní máa lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ sọ́lá yóò padà sọ́dọ̀ ara ilé rẹ̀ ìyẹn ti àníbẹ̀ yẹn ìyẹn lè pé tí a rò ní òṣùwò yàrá ìṣá tí ó fi jìrẹ́ náà lòun ti máa délé nígbà wọn máa dúró lé ní báyìí bá ti àwọn ọjọ́ díẹ̀ níbẹ̀. ثم يرجع إلى خديجة lẹ́yìn ìgbà yóò ti sọ́lọ́ wa padà sọ́dọ̀ Khadija ọ̀bí ọlọ́run náà ánìyà àkọ́fẹ́ ìyàwó ti sọ́lọ́ wọn pẹ̀lú Khadija ọlọ́run bá ní yọnu sí yàrá ọdí ìjà tó ṣe tù wáyé lọ àwọn èèyàn máa ń sọrí sí wípé ọmọ ogójì ọdún ni anábì di àwọn ọmọ ní five four fifty years ju anábì lọ ọlọlá àìsílá ó sì jẹ àdéhùn sí ọlá làbíà àkọọ́lẹ̀ sí ìdí oyé wa wípé pẹ̀lú ìjà bí ọmọ twenty eight 575 oríṣi ìgbà wà lọ́wọ́ wáyé ètò ìdáni gbára lé òun náà jẹ́ kan nínú àwọn mímọ ìṣàárò ọ̀dà ayẹ́sùn nínú àwọn nǹkan tó ti pín kọ́kọ́ náà lọ́pọ̀ òrìlẹ̀ ìdúró ọ̀rọ̀ yẹn náà wà. ọdún ìjà òun àyàfẹ́lẹ́ fẹ́ sún òun náà lè fara wá dé èyí pàtó sí pàtó náà àtúntò sí ya tó fi fún mi jọlọ sọlọ́lá àríwá àríwá sọlọ́. ọdún ìjà yìí náà sì ni ìbéèrè sọ pé àmì kò lérò ilé ọ̀rọ̀ àlùjáde tí ò ní ńlá ni wọ́n mú wọ́n sì wọ àlùjáde yẹn ní ọ̀sán láti نصف القرن أبي ربع القرن قال فأعطاه إلى أمس الدين ثقة جدا له فإن صلى الله عليه وسلم مستعوي يومي مستعوي السن يلعب القرن وقوة الجلال صلى الله عليه وسلم ونفع وبعد ذلك صلى جبريل رفع النبي وبعد الخليج عليه الصلاة والسلام òdìdí ilé kan lábẹ́ ìjẹta pẹ̀lú ọmọ ọ̀gbìn ọ̀sán láti lo sílébà ìlú ìfọ ilé òní sáré wọn bẹ òsìlè sílè rà bẹ ìtọ́jú òkú òbí dá irú náà ló gbà lábẹ́ ìfọ àdúrà ọ̀la ìwọ́n òsìlè sílè rà bẹ. àníbi sọ̀rọ̀ àwọn ọ̀la àwọn àpàdà sọ́dọ̀ ọ̀sán ní ìjà ọ̀yẹ̀tàn sáwùwájú lè mí sílè rà asọlọ pèsè fún àwọn ọjọ́ ọjọ́ mẹ́ta tó lò yẹ àbáwọ ọjọ́ díẹ̀ tó lò. بعد سنته صلى الله عليه وسلم حتى جاءه الحق سيرة الله واجبة حتى جاءه الحق حق لله يولد الوحي كل فيها بعد الواجبة جواز وهو في غار حراء ó sì wà nínú ọdún tá a wíyàn àtọ́ fún kéde yọ ọ́tàdé ní ọdún yẹn. Ẹ̀já àwọn ìmọ̀lẹ́kì ملك واقع جبريل عليه السلام وقال اقرا قواته في ماذا؟ ما انا بقاري قال اخذني فقتني حتى بلغ مني الجهل ثم ارسلني فقال اقرا قلت ما انا بقاري أخذني فضبطني ثانية حتى غلظ مني الجهل ثم أرسلني فقال اقرأ فقلت ما أنا بقارئ فأخذني فضبطني ثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم آه. Ìgbàdí àlùmọ́là tó wá جبريل عليه السلام قال وقال النبي صلى الله عليه وسلم فكفر كعب جمع الله يوم بما انا بقارئ ميكا من كتاكا ميليكا فأخذني جلال الله عليه وسلم ó ní lọ́ba já mi mú yẹ́dìbí lọ́ gbá mi mú ọ̀gọ́tọ̀ ni ọwọ́ akó mi mọ́ra ọ̀gọ́tọ̀ níbẹ̀ yà lè sọ pé àsọ̀rọ̀ mi ní kéèyàn máa kó òróró nǹkan fún mi mọ́ra gidigidi. حتى بلغ مني الجهل tóbi ti pé ẹ̀rẹ̀dìjẹ́ ìfúnnimọ́ra yẹn ló fi tó gbòǹgbò lára mi òbí lágbára gan tó máa arúsálà rẹ lẹ́yìn ìgbà yẹn wá jù mí lẹ̀ ọ̀kọ́ tó tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ló yẹ kàrà ká kóòtù máa ánàdì kọ́ọ̀rì ọlọ́gbẹ́ mi lè mọ nǹkan kà mi mọ nǹkan kà akọ́dà ni ọlọ́ba tó dá mú ọ̀rọ̀ sọ ní àtàníyàtà ọba tún ti mi mọ́ra ó fún mi mọ́ra gidigidi àti àbálàmọ́ mi nìyẹn jà tó di pé ìfún mọ́ra yẹn ti dógò wúrò lára mi tí wọ́n mọ̀ kó fún mi mọ́ra tòmá áwùn sálà mi ọba tún tù mí lẹ̀ ọ̀pá ọlọ́kàrà ọba tó fẹ́ tún tà wọ́n tó máa alẹ́ lè mi mọ̀ kẹ́kà fún akọ́gàdì ọba tó bá mi mú ọba tọ́lé sáré dáadáa. àwọn asòsì mi mọ́ra lẹ́ẹ̀kẹta ọwọ́ ajé mi lẹ̀ ṣùgbọ́n àwùsàlà ọwọ́ ajé mi lẹ̀ lẹ́yìn náà. قال قرابيك ربك الذي خلق قرابيك pẹ̀lú orúkọ àtẹ̀dá rẹ̀ yìí ló fi kọ́ خلق الإنسان من علق ọdá yẹn láti di ẹ̀jẹ̀ tó ti ẹ̀kọ́ra ká wọ́rọ́ tó kalẹ̀ àṣọ àti bí àgbẹ̀dá rẹ̀ aláfọ̀ọ́lẹ́ ìlú wọn ni wọ́n tún bá yẹ àwọn àyà yẹn ni àwọn ìmọ̀ ẹ̀mẹ́gbàdá ìrẹ̀lẹ̀ ọ̀hán àwẹ̀. náà. ọ̀rọ̀ jẹ́ àbí àrọ̀ fún mi lọ́ọ̀ yìí sọ́nà àlè يلتف فؤاده فدخل على فدخل على خديجة بنت خويلد رضي الله تعالى عنها وقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه روح فقال لخديجة أخبرها لخبر لقد خشيت على نفسي فقالت لخديجه هلا والله ما ما يخزيك الله ما يخزيك ما يؤذيك الله أبدا إنك لتدل الرشد وتحمل القلب وتكسب وتكسب المعدوم وتكسب وتعين على نوائب الحق فانطلقت به خديجة حتى ولي فرجع بها النبي صلى الله عليه وسلم أواسي أوايا ọgbẹ darí lọ sọ́dọ̀ tani o ọgbẹ ọgbẹ aya lọ yẹni tó ọwọ lọlé ọsẹrí pẹ̀lú aya yìí títí Ọlọ́run sẹrí pẹ̀lú aya yìí yàrá tó kókó ńlọ àti tìlú ọdá ala ala Khadija fi ti wáyé ọmọ ọ̀wáyé ọwọ́ ní ìtàkì lónìí ẹ̀ka sọ̀bọ̀mí zàmìlónì ẹ̀dá sọ̀bọ̀mí ọ̀zàmọ̀lú wọ́n ti bẹ́ẹ̀ wọ́n dá sọ̀bà nẹ́bí sọ̀lá àlùfẹ́lá hàtà záhàbà àlùfẹ́ wọ́n ti ẹrù jẹjẹ tí wọ́n ti lẹ́nu yẹn ló fi kúrò.

Ọ ọjọ́ wa padà sí géèlì rẹ̀ ó sí géèlì rẹ̀ lánàá sí báyìí àlá ìbéèrè wo orí omi ó sì ọmọ nìyẹn ìrọ̀ nìyẹn wà ní òǹkàgbọ́ kọ́ náà sí òwe rẹ̀ òun làwọn afáà yìí máa ń gbogbo ẹni tí ọba wérí tó wérí ìdọ́rí kejì lè lọ wà báyìí sábà ní gbogbo ọjọ́ ìgbà ọ̀tá lọ ìgbà ọ̀tá sépè fún orílẹ̀ yìí lẹ̀ wérí ẹ wérí o wọ́n ti fẹ́ bí àwọn bájà ni wọ́n fẹ́ kàjàkùjà fún yẹn náà ni o àtàyà márùn bá kọ́ra tí wọ́n fẹ́ tètè fún kìí ti rẹ̀ ni wọ́n ti wọ́n wérí. wàá ẹ̀ ńlá ṣé tó ti gbàrọ̀ ìsọ̀lọ́ náà wà á wọ́n á yá máa sọ kalẹ̀ fún wọn kí wọ́n ti wà nínú aṣọ àbúrò pẹ̀lú àríjà ọ̀nà náà. wọ́n fi hàn fáwọn ìyá náà wò rí gbà ní àná. tó nípa bẹ́ẹ̀ onílẹ̀ rárá rárá ibi òsígèlè òsígèlè báyìí ti gbé lórí náà ó ti bọ́ orílẹ̀. ọ̀dà kan wọ́n rọ́ṣọ́ fún òjijì ọlọ́run ọba lẹ́nu ọlọ́lọ́hùn àyọ̀sẹ́lá ṣáṣà àgbàdàgbà àdìgbò ẹrù jẹjẹ yẹn ti kú ọwọ́ àkọ́kọ́ kàdíjà wà àkùbára àyọ̀kálà ó lè fún ní ìròyìn kan ọwọ́ àkọ́kọ́ kàdíjà yìí pé ọdí ó kì í ṣe fẹ́fẹ́ fẹ́ sí yẹn ìlú tí ń ṣẹlẹ̀ sí ìgbà ọ̀ṣẹlẹ̀ sí wọ̀ irú èwo lè yí ọ̀lẹ̀ ìsọ̀níjà lọ́dẹ̀ pàdéjà bá dáhùn pé kálíla wọ́n ní wọ́n sọ pé ọlọ́run ti ọlẹ́ nílé wọ́n látà ayò òjì lọ́dà kò jẹ́ ààrẹ nílé lágbé òun lọ́ fà á lọ sí ìjọba ọ̀sùnmáàrẹ̀ fọláńsọ ilé من سعادة المرء المسلم رجال صالح inú oríire ọmọnìyàn mùsùlùmí kò lálàdúgbò dáadáa ìyàwó lọ́tà aládùúgbò lọ́tà nǹkan ìlú lọ́tà ilé tó báyìí. ẹlòmíì tọ́jú ìyàwó bàbá láyé gbogbo ẹgbẹ́ bá tẹ̀ sí ìdí ẹ̀kọ́ pẹ̀lú ewé òru wọn àtàwọn ẹlẹ́bọn ní ọ̀nà wọn àbíkẹ́ yẹn jẹ́ kó sí ẹ̀yìn kò lè kọ́lọ̀ jẹ́ ewé ẹ̀yìn olóbe tí wọ́n sì mú kárẹ̀ ní ọ̀sán páyípáyí padà ọgbà eléyìí èsòjú lásán àfitẹ́ ni o. ẹ wọ́n lọ sí ọlọ́run sọ̀lá àgbàlá tí wọ́n sọ ibi lọ́kọ̀ọ́sì tó àlànà ẹ̀wọ̀n ẹ̀rí mi ti gbà mí báyìí kò ń bẹ̀rù lórí ẹ̀mí. nígbà tó ti kú òkú lásìkò yìí ẹ irú òtútù wo lè Khadija ní kẹlà orí mo ti sọ ọyàn kò sí aburú azọ̀gbé kẹlà ẹ lè túbọ̀ rẹ̀ fi hàkàn lọ́sì gbọ́ lódodo wàláhi máa yọ fúdí kàlọ́ àgàdà mo fọlọ́ ọ̀rọ̀ àbúrò ọlọ́wọ́ ò ní gbójú tiẹ̀ láéláé ẹ̀lẹ́kẹ́sì ọlọ́wọ́ ò ní gbójú tiẹ̀ láéláé ìnẹ́gà mo ti wọ ẹyẹ o làtẹ́sí lọ gbà tó wọ́n máa ṣe àmọ̀lẹ́bí pọ̀ wọ́n tẹ̀sí lọ ìkẹ́lẹ́ tó o bá mú mi ní àmọ̀lẹ́bí pọ̀ ẹni tí ọba lè dáró tí ó lè yàrá tí ó lè lọ́rọ̀ rẹ̀ yẹn jù. ẹjọ́ ọba lè lọ́rọ̀ rẹ̀ yẹn jù wọ́n lọ́nà àbájá àlábọ̀ yẹn. وتكسب المعدوم ìwọ táwọn yẹn ti wọ báwọn ò lè rí obi mi wọn máa fa wọn ìwọ tá a sàmẹkùn rẹ mbó mi lọ́dọ̀ ìkọ yàtọ̀ tí ọ wọn máa rí lọ́dọ̀ rẹ àtẹrí ọdẹ pẹ̀lú ìtọ yìí ó sì máa kó ní mo ti wọ ní sí ọ yìí wọ́n tó ó sì tún máa ṣe àtìlẹ́yìn lórí àwọn ìṣòro tòótọ́ àwọn àjálù kan bá já wa wọ́n máa lórí ẹ̀. lẹ́yìn tí kàdéjà ọ̀rọ̀ nìyí ọ̀rọ̀ tùlù nìyẹn náà fẹ́ lọ́dọ̀ òbí dáadáa. pé bí àwọn tó ń pé lọ́wọ́ bá ń kọ́ lágbára ọ̀kọ́ Èdè gbogbo nǹkan tí bá ń ṣe yẹn bàtà ní ní ìlú pé ẹ̀ka ní abẹ́rẹ́ ẹ̀kọ́ àbí tọ́jú ìfọ́wọ̀ láti wọ́n rẹ̀. Ọ̀rọ̀ ìṣúná nìyẹn wọ́n ti òbèrè. Ọlọ́run bá ní olóògbé àwọn àti ìgbà. Nígbà bá ti pé asọ̀rọ̀ yẹn dán, wọ́n bá ti pé ìdárọ̀ mi sọ̀rọ̀. Àlùfọ́lá kọ̀ sí bí Khadija. Àlùfọ́lá kọ̀ sí Khadija حتى أتت في ورقة بن نوفل بن أسد بن عبد العزة من عم خديجة وكان مرأة تنصر الجاهلية وكان يكتب الكتاب العبرانية ويكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب وكان شيخا كبيرا قد عمي فقالت له خديجة يا ابن عم اسمع من من من ابن أخيك فقال له ورقة فقال له ورقة يا ابن أخي ماذا ترى فأخبره رسول الله صلى الله عليه وسلم خبرا ورأى قال له ورقة هذا ناموس الذي نزل الله على موسى يا ليتني في جزع ليتني أكون حيا إذ يخرجك قومك قال رسول الله صلى الله عليه وسلم أمخرجي هم قال نعم قال لم يأتي رجل قط مثل ما جئت به إلا عوديا وإن يدركني يوم أنشرك نسرا مؤدرا ثم لم ينشب ورقة أن نفي وفتر الوحي خديجة وامو خديجة الله صدى ورقة ورقة تقول له أقول له أول ما gbólóhùn ìjọba ti ń pé mọ́ á gba fún làwọn ọ̀gbẹ́ yìí o ọmọ bá ṣàlẹ̀ màdàrí. ẹgbẹ́ wàá lọ sí ìkànnì yára wàrà kọ́sù ìlọ́wọ́ ìbàdàn. بن أسد بن عبد العزة ọjọ́ Khadija wọ́n rákọ̀ yìí pé Khadija mú ọkọ rẹ̀ lọ́bẹ̀ sallallahu alaihi wa sallam. ọjọ́ ìyàgbẹ́ tó fẹ́ tàná sọ̀rọ̀ ìyà kìíní ìyà tọ́lá sì tó wà ní kàńgà yẹn nìyẹn kò lè ṣe kiri yó. ẹ má ṣe kàńgà gbé fífa nẹ́bí àyíká àlejò sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ òun ni aṣọ àgbéyáde bá lè sọ̀rọ̀ àlè. òun lọ kẹ́yìn nínú àwọn àtẹ́lẹ́ ìbàrú ìbàdàn ìsọ̀rọ̀ àlè. ẹ̀sìn rẹ̀ lójú wa ń gbà. ẹ̀wọ̀n fún mi lọ́kà kọ́lẹ̀ yìí pé àtẹ́lẹ́ ìbàdàn يقول قال إذا جاء أحمد صلى الله عليه وسلم بما فلا تدعو وأني بعض kìnìún yẹn yé bàbá yìí bẹ́ẹ̀ ẹ̀sìn tó sì wà ń gbani bàbá yìí ń ṣe ọjẹ́ ẹni tó ti di ẹlẹ́sìn ọmọlẹ́yìn ẹ̀mẹ́jọ ìta rẹ̀ sọlá tó sọlá ìjà ìjìnlẹ̀ ìjà nígbà táwọn èèyàn mọ́ lọ́wọ́ ọ̀ká rẹ̀ tó lè fi káfẹ́ ìjà ìbára níjà a máa kọ síra lédè ebéru ọ̀yẹ́ tòmù mi náà ti ń dé bẹ̀rẹ̀ àìbára mi jẹ́ ti máa ṣá aláwọ̀ àyẹ̀ tó. Èsì máa ń kọ báyìbùlù lọ́kọ̀ọ́ nù rẹ̀ pẹ̀lédè ebéru kò bábá lágbára àti bọ̀. Wọ́n akọ yìí, ọ̀kan ṣe fún kẹ̀díyàrá, ó sì jágbá lágbára, ó sì jágbá, ọ̀dẹ̀ àmì, ojú rẹ̀ ti kọ́. وقال له خديجة خديجة وأنا صفوارة صفية يا ابن عم إلى موصولي اسمع من ابن أخي موت يا مارسون إلى إن قتلته قال له ورقة قال ورقة هذا يا ابن أخي ماذا ترى كلا أريد أنا فأخبره رسول الله صلى الله عليه وسلم àbàrà màrà à òjijì ọlọ́run wá fún nínú ohun tí ó rí yẹn ọ̀pọ̀ aláàbò wárọ́kọ́ wárọ́kọ́ wá fún ọ̀pá àtẹ́lẹ̀ fún máa rẹ̀ fẹ́ lọ́gbé ihun tọ́jú sí ẹyẹ àádá nàmúròsù nàmúròsù yìí kí ni wọ́n pè ní nàmúròsù òun náà ní sọ́ọ́ ibú sírìlì pẹ́yì. ẹni tí máa ń má sèré dáadáa wá àlejò àtúnṣù ọ̀tẹ̀ mẹ́fúyẹ́ tẹ̀ náà fẹ́ni sí àìsí òun ni sọ ṣubú kí ẹ fẹ́ wọn sírúurì ṣàwùrì ẹni tí máa ń má sèré ikú wá ẹ̀fọ́ bá ń gbọ́ kẹ́kọ́ fẹ́ kó ló pápẹ́ ìjọba àwọn sí wọ́n yẹ̀ lọ. tó ìyàtọ̀ ń bẹ láàrin àlẹ́wọ́sù àlìkàásù aláṣìírí làwọn méjèèjì wọ́n yàtọ̀ síra wọn. àlìnàmúsù ni aláṣìírí rere lẹni tọ́wáyẹ̀ alẹ́ni ìnẹ́sàrọ̀ lọ́wọ́ àlàmúsà ọlọ́run bàbá rẹ̀ bá nẹ́bí músà àríyìn sọlá tó sọlá yálẹ̀ ìdáni ìdí àjàdà ọmọ sí ilé o èèyàn sì wà lọ́dọ̀ ìjọba kékeré ìjáza ẹrẹ bí ò sí ìdàgbà ni wọ́n fẹ́ ìjáza ẹ má gbàgbé àbọ̀ mọ́rùdá àbọ̀ mọ́rùdá rọ̀bì aláwọ̀ dára án òun ló ti lọ pẹrẹ léyà ló ń fẹ́ káwọn ará lé wọn wọn àti pẹrẹ léyà láì sí yìí wọ́n lọ sọ fún àtẹ́bí ìgbà rẹ̀ sọ̀rọ̀ àti bó o ṣe ṣe nìyẹn ìyá ọlọ́run wa sọ fún pé ike ẹrẹ rẹ tó ń fàyọ láàbò ṣáàtì ẹrẹ àpàjẹ lásán níbi ìṣẹ̀lẹ̀ níyà ọwọ́ ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run àwa sì fi jágá àlọ́dọ̀ wa ẹrẹ àgùnbẹ̀ àbágbò tọ́lọ́lá ọjọ́ oṣù mẹ́fà lọ ṣùgbọ́n láti bẹ́ lára ẹ̀ ó lóore jẹrẹ ọdún kẹmí ìlọlọ́dọ̀ wa tóun lè lọ ta ìlọlọ́ ìlú bẹ́ẹ̀ lè lọ ta ìlọ́pọ̀ kò fẹ́nikẹ́ni má fi wọn nìkan ọlọ́wọ́ àlejò sílẹ̀ jẹ́zà ayẹn a máa ń lo òfin ìtọ́ba kéré nínú àwọn ẹran ṣùgbọ́n wọ́n lo òfin èèyàn níbí báyìí wíkẹ́ wọ́n rà kọ́ ń sọ nígbà yẹn ni pé ìyá àlàyé sáà ní ìfihàn jẹ́zà wọ́n máa ṣe o kí n sì á wà lọ́dọ̀ nígbà tó bá di àtẹ́bí ọlọ́run nígbà tó bá fi dàgbẹ́bí ọlọ́run lẹ́yìn ìtàní àfúnrò hajjá wọ́n máa ṣe èmi kí n sì wà láyé ilé ọkùnrin ju ká fọ́ owó nígbà táwọn ọjọ́ rẹ̀ ọba di ọkọ̀ yìí wọ́n mú ọjà tó kò nílò. ọ̀pọ̀ làwọn ọmọ wọn ni sọmọlọ́ọ̀mọ́ ẹjọ́ ọlọ́run wa sọ fún arákọ̀ yìí pé àwọn ọkùnrin ní ìyá fóònù pé wọ́n sì mú mi jáde fóònù nílò bíbí bí mi. wàhálà kan ní náà bẹ́ẹ̀ ni o làmìyá àti rọ́ọ̀ṣì olóyún ọ̀tún èmi lè máa jẹ́ ìtàgé ìlà òòrùn ọ̀sẹ́ nìkan kan tí ó mú lóhun tó mú wáyà ńlá òun àti kó wọn bẹ nìyẹn lọ́tà. wàá yín yóò dẹrẹ́ ní ìyàwó mú. àyẹ̀wò àbá àbọ̀ níjọ́ sísẹ̀lẹ̀ yóò bá ṣẹlẹ̀ tọ́bi lè bá mi láyé. àwùsùn kan náà sọ̀rọ̀ mọ́ àǹtàrà. màá ṣe àtìlẹ́yìn fún ní àtìlẹ́yìn tó lágbára tó tó gbogbo gbà máa ṣe é bọ̀. hadith imam bukhari. òun ló e jáde nínú kìtàbí alákọ̀ọ́kọ́ náà ni àbá ní ẹnu ọ̀nà kẹta àtàbàrà yàtọ̀ àkókò màkìyọ bẹ̀rẹ̀ láti bá tóbi hadithi díwá yìí ti bẹ̀rẹ̀ òun ni àtìkí mú àwọn àtàwọn ẹ̀kọ́ àwọn tó ní ìlú ìlú rẹ̀ òun gba táwọn

bẹ́ẹ̀ bá gbé yàrá gbé alágbé yàrá ọmọ kan bá kọ́kọ́ di di jìbì yìí ààrẹ yìí sọlá lọ́jà sí ó máa ń wá ló ẹ̀mí ti àmàlà kí wa lágbára bí irú àkọ́kọ́ yìí lẹ́yìn rẹ̀ nígbà tó lọ sí àwọn ọjọ́ ìbí gbogbo yòókù tí ọba wa ìmọ̀ kọ́ máa rí kọ́ máa gbọ́ àdúgbò sì wá èèyàn tí ọba wọn rẹ̀ ló ń tẹ̀lé ṣèkìyà tó ń pàdé ká àìjẹ́ ìlú tí ọba wọn rẹ̀ wá. ọ̀yẹ̀ pé wọ́n lé wọn ní ìyá ẹ̀sùn ọ̀nà rẹ̀ ìyá ẹ̀yọ̀ kan sì rí ibi ojú rẹ̀ bá dé lọ́fẹ̀ bẹ̀rẹ̀ ló fi wù mí. ẹ̀ wá dàkú kí ló yẹ bẹ́ẹ̀ wá fèsì yẹn àgbẹ̀yà Muhammad ìlẹ́ka ìlẹ́ka rọ́sùmùnú máa ọmọ àwọn ẹ̀dá púpọ̀ ní ọ̀la sí ẹ̀ kó tó bá àkọ́kọ́. òbí ọmọkọ bẹ̀rẹ̀ ló wà. àwọn ilé hadith jáde ọ̀rọ̀ àbúlá àǹsọ̀rí ọdí ọlọ́run tàlà ánì. عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال هو الحدث هو الحدث عن فترة الوحي بيننا أنا أمس إذ سمعت صوتا من السماء ورفعت بصري إذا الملك الذي جاءني بشراء جالس على كرسي بين السماء والأرض فرحبت منه ورجعت فقلت دللوني أنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر إلى قولي ورجز بهجر حمي رقبتي ورجز بهجر أي أغاد ما تعرفون فأنذر ربك يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر حمي الوحي وتتابع هذا الحديث جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه ẹni báwọn وقعت عنده lóra àwọn òkú lọ́dọ̀ nígbà tí ayé àbáwọn yẹn ثم tó mọ̀ wá yọ ọ̀bà wa lọ. ọba ti fi àwọn ará mọ́ká bẹ̀rẹ̀ sí ní ọ̀sùnjà lọ́sùn láàrin ọ̀la ní ojú orí ní orí ẹ̀rì wọ́n ní jáde ọmọ wa múrò nípa pàtàkì mi nígbà tí mi ní pèsè ó ní àlàfo wá mọ́. nígbà بينما أنا أمشي لا أعني بعد نورني له إذ سمعت صوتا من السماء تعديني لما بأكو كلام السماء ورفعت بصري وبأكو جمع سوكي فإذا الملك الذي جاءني بحرام قلت بملك بوابا من الدنيا بحرام جالس ẹlẹ́kùnfẹ́rù òní báyà wọ́n jókòó àlàkùnrin fèyí yẹn lórí àgbàgbẹ́ àgbàgbọ́ wa jókòó yẹ ọ bẹ́ẹ̀ lè sàmà ìwà làwọn. ẹni wọn wà lórí àgbàgbọ́ ló ń lọ wọ́n lérò àga wà láàrin sẹ́mi àtìlẹ̀ bàgà tó tóbi tó fọ́rọ̀ ẹ̀ fún mẹ́nu. ẹ̀rú bá ń tà ní ìgbéwọ́ tó lé léyìí ah! ọ̀pọ̀ tó ń sẹ́yìn lóore bá tó ń gbé wà ní ẹ̀rọ sọ̀rọ̀ bí ẹ̀dá gbòdì wọ́n ní bọ́lá òsè sáyà àtàlẹ̀ rẹ̀ pé yà á yọ àlùmọ́ ìta sí ọ mo pè wọ́n àlùmọ́dá sí ẹrù bá ọ̀dọ́ pé ẹ̀dá sọ̀rọ̀ bí ẹ̀dá sọ̀rọ̀ mi tó ń fa ánzẹ̀r dídé kọ́ máa lọ. ọ̀sìyá bàtà àwòrán bàtà pàtàkì àtẹ̀dá rẹ̀ gbé tóbi ọ̀sìyá bàtà ọ̀sìyá bàtà àwọn agbọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ rẹ̀ ọ̀rọ̀ ló ti sọ̀tà lọ́la sẹ́mún oríṣà yẹn ló ti bá di o má sì kọ́rẹ́ lẹ́yìn tí wọ́n máa fi wọ́n sá. àdéhùn àkọ́kọ́ àti ìdíjì tálákọ̀ọ́kọ́ yẹn nínú àǹfààní táwọn ọkọ rí bẹ́ẹ̀ nìyẹn. nínú mímọ́ kíkà ṣe lóko. ìmọ̀lẹ́ sì ń ṣáájú ohun gbogbo. ló fi jáde pé bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà fi bẹ̀rẹ̀ bá lẹ́nu ìṣúná àlọ́kọ́lọ́sọ ìkàrà. ọkà náà bá a bá kà mọ́ olóṣù ní ojú àṣẹ. gbogbo ajá pé kì í dáhùn sẹ́wọ̀n á tẹ̀lé. ni wọ́n ti máa ń sọ yìí pé lóṣìṣẹ́ àti ìkàrà wà ọ̀rùn sùlámì ló dáńtẹ́ àwọn àbáwọn sọ yìí pé wọ́ọ̀rù síyá ilé ló dáńtẹ́. wípé ànẹ́bí dá ọlọ́run pẹ̀lú ìkàrà máa tà àwọn kan nímọ̀ rẹ̀ ọ̀tún lè rọ ọlọ́run ọba ọ̀sán lè mú yàrá síbi ìbálà rẹ̀. wà á rò sí làbẹ́lì mú dáṣẹ́rù ó sì jẹrẹ sí ọlọ́run pẹ̀lú sáàtì sáàtì ẹnì kan wà mẹ́fẹ́ tó fà á lè wọ̀rọ̀ sí ya bílí mú dáṣẹ́rù wọ́n sì ti sáré bí àwọn ọ̀rẹ́ òṣìṣẹ́ ọlọ́run pẹ̀lú kí ni ó kí lọ́wọ́ àti mú dáṣẹ́rù yà á yẹ àyè mú dáṣẹ́rù àfihàn láìla ẹ̀là ọ̀lẹ́yìnlá aláwọ̀ ní oṣù àtọ́wò ti dá pàtó òmí láìla ìdè lóhùn ẹ̀là ọ̀lẹ́yìnlá àfàtúntò díẹ̀ lóhùn nípa wo oṣù mí oṣù pàlẹ́yìnlá ìlàjì orú ìṣẹ̀lẹ̀ fílà àdúgbò lẹ̀ ní díẹ̀ kù bẹ́ẹ̀. àbíkọ̀ oṣù tó pàlẹ́ ọba àkàkọ́ àdéhùn ẹ̀ pẹ̀lú ẹ̀ máa sọ̀rọ̀. Iná tàbílẹ̀ kí aláìka ọ̀la ní tàbílá. Ó fi èyí pé ẹni tó bá jẹ́ dáríyà ó lè di láti ṣe mọ́lá wọn lọ́wọ́ ló fi máa ṣiṣẹ́. Òní ni mo ní orúkọ àríwá àtọ́láwọ̀ ọ̀gá olùgbẹ́ lọ́gbẹ́ ọlọ́run wọ́n máa lè sàwọn èèyàn lọ́nà. Pàlọ́ ní sábàbí dáadáa fáwọn èèyàn. Tí bá máa fi sọ màjọ́ máa yé wọn. Eh, ọba adẹ́rẹ́ àti ìdílé sí àtàlẹ́yìn ní ìyá aṣáájú wa sàn kó àbúrò yìí. Ìnà ìsàlùmí fi àlè àkọ́wìlẹ̀ tẹ̀kíìlà. Nítorí wọn abẹ́ gbé fún ẹyẹ. Ó ní ìdíkẹ́ yẹn ti pamọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ tó kú wo la fẹ́ gbé fún ọ. Dáwà ẹ̀sìn ọlọ́run kò tó wúwo kì í sọ̀rọ̀ tẹ̀tẹ̀ rárá òru yẹn náà ní tó fi oṣù ẹ̀ yẹn ní ẹ̀ tí ó tọ́ra ní dáadáa máa ń wá ara inú ẹ̀ ṣe àtàlẹ́ ìdí àṣà tó wọ́n kàkà òun ti lè kókó ju sí ìgbà tó yẹ lórí lẹ́wọ̀ àpò kílà òun sì lọ́rọ̀ rẹ̀ máa ń tó dọ́gba jù òru yẹn ní torí bẹ́ẹ̀ wọ́n tó fún gbàtẹ́lẹ̀ rẹ̀ ẹ̀dọ́ bá jẹ dáàyà làbúdà àǹtẹ̀kùnà bẹ́ẹ̀ náà ọgbọ́dọ̀ ní àsopọ láàrin wọn àtọlọ ọgbọ́dọ̀ ní ẹbí máa lásopọ láàrin ìyẹtọlọ kéèyàn ń bọ̀ ní ìlàjà rẹ òun ni dáwà ló ti wà ní ẹ̀jẹ̀ hà yóò fi ṣàṣeyọrí mbẹ. fàhálì àlùwà wọn ní wàá yí ẹ bá bẹ̀rẹ̀ sí ní wá ní wá ní sẹsẹlẹ ní wá ní sẹsẹlẹ wọn ti sábà tùmọ̀tẹ́rẹ́ ni mọ́ Bukhari wọn fi hadith yìí níbi مما لا قفايرا كتاب بني الوحي باب حدثنا يحيى بن زيد حديث لي من عبارة ونجاد رواه الله الأنصاري أصبح الله نقض يحيى بن أبي كثير حديث هذا كلمات ابن عبد الرحمن عن أول ما نزل من القرآن قال يا أيها المدثر قلت يقولون باسم ربك الذي خلق وقال أبو سلمة علي تجادل بن عبد الله رضي الله عنهما عن ذلك وقلت له مثل الذي قلت وقال جابر لا أحدثك إلا ما حدثنا رسول الله صلى الله عليه وسلم قال داورت بشراء فلما قضيت دواري عبدت فنوديت ونظرت عن يميني ولم أرى شيئا ونظرت عن شمالي ولم أرى شيئا ونظرت أمامي ولم أرى شيئا ونظرت خلفي ولم أرى شيئا ورفعت رأسي ورأيت شيئا فأتيت خديجة فقلت دثروني وصبوا علي ماء باردة قال فدثروني وصبوا علي ماء باردة قال فنزلت يا أيها المدثر قم فأنذر وربك فكبر آه، حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه قلت كما جون بيته حتى وطاقه سبحانه من جلال الكفر جابر بن عبد الله قال ولا تضيع يحيى بن أبي شفيق olùdókòwò àbàtàlà mahmood abdulrahman léèrè pé àkọ́kọ́ ọgbà ọgbà sọ̀kalẹ̀ náà lọ́wọ́ hàn òní yá ayé ayé lẹ́kọ̀ọ́. ó lè wá sọ pé àwọn yẹn lè sọ pé kíkẹ́rà ni ọlọ́run sálámà ni mo fi jábẹ̀rọ̀ màtàlá ní ìpẹ́lẹ́ yẹn. èmi sì sọ ọdún ojú wọn náà sọ jábẹ̀rọ̀ wa ni láwọn àti ìbúta mi ní sọ̀ kankan fún ẹ̀. إلا ما حدثنا رسول الله صلى الله عليه وسلم àyàfi ohun tó ti jẹ ọlọ́run ọba yìí fúra kí ni ohun tó ti jẹ ọlọ́run ọba sọ oníjà wà lóṣù ìṣẹ̀rọ ọ̀dì mo máa ń lọ sí dárò ìṣẹ̀rà ọ̀làmọ̀ ọ̀dọ́ ìsìn ìwárì àbájì ìgbà tí mo wá lo àkókò tí mo fẹ́ lò níbẹ̀ òun fẹ́ fi sàládùúgbò mẹ́ẹ̀ àbẹ́tù ọlọ́wà sọ̀kalẹ̀ wọ́n bá ń pè mí ọ̀dọ̀dọ́kù àyẹ̀mírì mọ́wọ́ dùn mí ọ̀làm àrọ̀ ṣẹ̀yà èrè gẹ̀dẹ̀ ọ̀dọ̀dọ́kù àǹṣìmáàlì mo tún wọ akóso mi ọ̀làm àrọ̀ ṣẹ̀yà ètò rí gẹ̀dẹ̀ ọ̀dọ̀dọ́kù àmọ́mì. وواجب أنا ما أرى شيئا في رجلك رب خلقي موعيني ولم أرى شيئا في رجلك ورفعت رأسي وما قولي بسكر ورأيت شيئا مباركا فأتيت خديجة وقال أبا خديجة فقلت تذكروني فالمؤلف جاز مني وصبوا علي ماء باردا omi títí rẹ̀ ta lé mi lórí. Wọ́n á pàtàkì sàrúrù. Lórí wọn ti bẹ̀rẹ̀ sí ká bọ̀bọ̀ bílíà. Ọ̀sán ju àlẹ́yà máa ń ba ìgbà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ká mi títí wọ́n ta mi lórí. Ọ̀ọ́lá onípàdé gàdá ti oníbáyà ọ̀dásòrò ti pàtàkì rẹ̀. Eléyìí jẹ́ ọ̀nà méjèèjì tí àkọ́kọ́ ohun tó ń sọ wá yìí tó ń kọ́ bẹ̀rẹ̀. ẹ̀rí tó di eléyìí lílà mọ́lẹ̀ pé àkọ́kọ́ ohun tó sọ kalẹ̀ ọ̀hún ní bíbá yìí. àríkìtì àkọ́kọ́ wọn kọ́ sọ pé awùwàlù mọ̀ búdi àdìhì ìdìhì Rasulullah sallallahu alaihi wasallam من الوحي الرؤيا الصالحة في النوم alákọ̀ọ́ta bẹ̀rẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ làwọn olùkọ́ fi pín gẹ́gẹ́ bá ti pín yẹn fi dáhùn àgbẹ̀ pé ìjà nẹ́bí o ọbẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o ṣe kára ṣùgbọ́n o dìrẹ́ ń sẹ́ o ọbẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o mo ṣáàtì o wọ́n tún wá rí ànẹ́bí pẹ̀lú kí ni o tí wọ́n tún kó o ṣáàtì ọ̀nà ìta lè ní jáde yẹn torí pé àdéhùn kí àdéhùn kí bá àdéhùn kí o lè fi lànà o ní oṣù kìí háì lọ́dà ìmọ̀ أخبرني فضل الدكتور يتوفيقا لباب حدثنا يحيى إلا أن قد أطيع كابا هنا للي تعطوا فهمي أجلسا من àwọn àmì ìyanu àwọn àmì ìyanu èyí tọ́lọ́ wọn bá tó ká lórí ìwà àlùfáà lọ́wọ́ òun náà di ìlànà ọjà àti ìsọ̀rọ̀ ọdún. والمعراج الإسراء òun ni ìrìn ìtọ́wáyé láti bó ni yàwó láti dá ọlọ́run ọba àbẹ̀wò ọlọ́dúnbò àyùmọ̀tìdì làkọ̀sọ. ẹ̀rí kọ́lá ọba sùhánù ọ̀gá aláfọwà nínú ilé yìí. láti ọdún ní kìrìsì ọ̀rọ̀ làwọn èèyàn náà ń kọ́. wọn a máa ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ní sọ́dún fẹ́ràn rọ́jà lọ́kùnrin lẹ̀ nígbà yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ wọn làwọn ká ti fi ìsọ̀rọ̀ wà níbi ọ̀rọ̀ ju àwọn ti dídà àwọn aláyẹyẹ rẹ̀ wọ́n máa gbowó lọ́wọ́ àwọn yìí nígbà yẹn là nẹ́bí náà gbà wá sọ̀rọ̀ wá pàálí lọ́sùn náà orí lẹ̀. Nǹkan wáyé mi ó sì jẹ́ tẹ̀lé òtítọ́ ṣùgbọ́n àkókò wo lọ wáyé àìdá gbòógì sí bàbá yìí ẹnu àwọn olùmọ̀ òṣèlú nípa láti lè fi ààlà tútù ní ẹlẹ́yẹsẹ̀lẹ̀. bá a ti lè sọ pé jọ́ báyìí pàtó òun lè tẹ̀lé bíbí àtẹ̀lé sùnmọ́ àyọ̀sọ́lá àtẹ̀lé wọn sọ pé jọ́ kẹjọ nínú oṣù ọdún àwọn ènìyàn ó sì súnmọ́ púpọ̀ jù ìjọ kejì láyọ̀ lọ. àlàáyé hàn tábà tẹ̀ mọ́ àdìsá àtàjà lọ́sùn. ìdáàlì sọ́lọ́run ní káàbí sí wọn lò. Tàlẹ́ ìṣọ́ ìwà ni ọ́ sínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ kọ́ wáyé ni. Ní kí àtẹ́bí yẹn, sàlà. agbọ́dọ̀ ti gbàgbọ́ nípa rẹ̀. lórí jáde pé ọlọ́run bá subhanahu wa ta'ala gbàgbé òkú adéhùn nípa rẹ̀ ọ̀pá lẹ́bí lẹ́bí rẹ̀ ayé ìwúrí. ọba adéhùn subhanahu alladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu لنريه nínú àyà àtìnà. mímọ́ fún ọlọ́run ọba ìdọ́sẹ̀ pé àtúrọ̀ àti àbìsí ìlà ìlà ọmọ ẹrú rẹ̀ ọmọ òṣèlú àjò lóru nínú ìmọ̀sílì àrọ́ọ̀nì láti ilé ọlọ́run ọba àbẹ̀wò àdìmọ́jà nínú ìmọ̀sílì àkàtà lọ sí mọ́sálásí ìdọ́wà ní kúrò alẹ́ ní ìlà àrùn ìlà èyí tá a fi ìdòkó sáyíká rẹ̀ nínú oríyàwó orí ayé àti láti lè fi ìrìn ẹni ní àwọn àgbéwà. Ìgbà wà fáwọn máa ń sọ lọ pé tẹ̀lẹ̀ yẹn sì wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú dàgbẹ́sọ lára sáláńtì lórí àwọn fúrẹ́ṣì tí wọ́n láwọn ọ̀gbà. Tó fi wá jáde lọ sí tọ́ìn pé kóun tó lọ pa àwọn èèyàn sẹ́sìn ọlọ́run.

wọ́n láàyè táwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí ọlọ́run ọba yóò tàbí sọlá tó sọlá náà ń bẹ láàyè rẹ̀ lójú ayé rẹ̀. wọ́n wá di ipa ànẹ́bí sọlá àlùsọlá wọ́n sá padà rí ẹnìkan tó sàtìlẹ́yìn tó ní kọ́ kọ́ ibi padà sí ẹ̀lọ́ ìta ìwọ. ọlọ́run ọba wa tó tàbí ẹ̀ṣẹ̀ ìbàdújẹ́ yẹ kó pàṣẹ ìṣúná àlùsọlá ìlú ọlọ́run pé ìdíkọ́ wá sọ́dọ̀ rẹ̀ kéde fúdíkù láàtà ọ̀lẹ́ láàyè lọ́jà jáde ọmọ àjẹta àwọn ìtọ́ni ìṣirò tó da tó lóore ju gbogbo yẹn lọ. wọ́n wá lóore láti lọ́ka lọ sí kódò láti kódò lọ sáàyè lọ́jà. tẹ̀lẹ̀ náà nìyí o. الإسراء باب الإسراء برسول الله صلى الله عليه وسلم ẹnu ọ̀nà tó ìmọ̀ ànábì rere lọ sí àtàmọ́wá àwọn sámà àti wọ̀fáàtù sọ̀làwà bí wọ́n ti ti rún ní dandan fún oríwèé kírun ṣáájú gbà yẹn sílẹ̀ sílẹ̀ bá wà lóhùn. Hadith ti a mú lábẹ́ eléyìí kájẹ ní hadith kọ̀ rẹpẹtẹ nípa rẹ̀. Ó sì dá kó ṣe pé hadith láta tàbí gbàgbọ́ yà lè sọ̀rọ̀ wà ní ìrọ́jì ju àwọn àwáwí lọ. orí táwọn yẹn bá bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bọ́ báyìí wọ́n máa sọ ní ìrírí àwọn wéréwéré wọ́n máa sọ ìsọkúsọ rẹpẹtẹ. àtẹ̀dé náà wọn lẹ́kẹ̀ẹ́ wa dá ti tẹ̀lé ní ìfẹ́ àti kó gbogbo àwọn àhàdé ìtọ́wá lórí ẹ̀ rẹpẹtẹ àti kó wáyé ní ọjọ́ tó ti pẹ́. حديث أبي ذر أولي عام وأنا عليه أبي ذر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أرجع عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطرس من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرزه بصدري ثم أطبقه ثم أخذ بيدي فعرج بي إلى السماء الدنيا لما جئت إلى السماء الدنيا قال جبريل قال جبريل لخاتم السماء افتح قال من هذا قال هذا جبريل قال هل معك أحد قال نعم معي محمد صلى الله عليه وسلم فقال أرسل إلي قال نعم فلما فتح علونا السماء الدنيا فإذا رجل قاعد على يمينه أسودة على يساره أسودة إذا نظر قبل بيمينه ضحك إذا نظر قبل يساره بكى فقال مرحبا بالنبي صالح والابن الصالح قلت لجبريل من هذا قال هذا آدم فهذه الأسودة عن يمينه وشماله نسم بني أهل اليمين منهم أهل الجنة والأسودة التي عن شمالي أهل النار إذا نظر عن يميني يدعي إذا نظر قبل الشمال بكى نعم أبي ذر الغفاري رضي الله تعالى عنه قلنا لا يوجد رسول الله صلى الله عليه وسلم فرج ألطف في بيتي وصي أجالمي وأنا بمكة ẹnì kọ́kọ́ ti kílé àtiwá yìí kó ti jọ lọ́wọ́ sí fóun mọ́ká gbà ẹ̀ tàbí àtàlà kọ̀ọ̀kan yìí sùn náà lè sùn náà. wọ́n sin àjà ilé mi wà á nàbí mọ́kà mo dẹ̀ wà ní mọ́kà nígbà yìí. ìgbà wọn sin àjà ilé mi wọn náà sàn lọ jìbìrì yẹn jìbìrì ló bá sọ̀kalẹ̀ ọ̀pá àròjà sọ́diri ọwọ́ àlàyé gáyà àbò. ثم غسله بماء زمزم ọwọ́ afọ ìgbà yà ni pẹ̀lú omi zamzam ìmọ̀já àti tọ́sí ní zaha ọwọ́ àlọ́ pé tọ́sí yẹn a lè gbé ní ìsúnṣẹ́ àdídírè ọlọ́gbé wa góòlù lọ́ọ́ fi ṣe tòun tẹ́lẹ̀ ní ẹ̀kí mẹ́ta ń wá ìmáà náà ọgbọ́n ló kúrò ẹ̀ kẹ́kẹ́ ìgbàgbọ́. àfọwọ́gbàgbọ́ ìsọ́dì wọ́n wá dá sínú báyà ní ọgbọ́n àtìgbàgbọ́ yẹn. tòmọ́ àtọ́ bá kọ́ ọmú ọba gbé ìgbáyà yẹn pàpadà ìgbáyà tó ńlá yẹn. tòmọ́ àkàdá bí yẹn ni ọwọ́ agbami lọ́wọ́ mú bàárọ̀ nyàgbé yìí lọ́sàmọ́ ìdóníyà ọwọ́ amúmi gún sẹ́mi àyè. فلما جئت إلى السماء الدنيا دام مجلسنا عيد قال جبريل لخازن السماء قال صلى الله عليه وسلم جئت هذا هو سمعني nígbà ọ̀sẹ̀ fún ojú ojú ọ̀rí mi fẹ́ẹ̀nà ayé gan ni àtúntò tẹ̀ tó ní kọ́kọ́ náà ni òun ẹ̀ ní lẹ́kùn ẹ̀yà sílẹ̀kùn ọ̀ọ́lámọ́ ní hàdà ọ̀ọ́ bẹ̀rẹ̀ pé ta ni ẹ̀ àádá jìbìrì jìbìrì lónìí ọ̀là hàlì máa jà áhàlì tẹ́nìkan bẹ pẹ̀lú ẹ̀ níbi ọ̀là náà máa yí muhammad sallallahu alaihi wa sallam muhammad bẹ pẹ̀lú mi ọ̀là orísìlá ilé yìí tí wọ́n rẹ́ni sí ni ọ̀là náà wọ́n rẹ́ni sí náà ni bẹ́ẹ̀ ni ọ̀là mọ̀ fàtà nígbà tó wá sí ẹnu ọ̀nà yẹn náà àlàó na sàmà àtúnyà àwọn agbóhùn sẹ́mi ayé yẹn. فإذا رجل قائد على يمينه أسودة lọ́ba di wípé ọkùnrin kan bá jókòó lọ́sùn rẹ̀ asúwìdásù jáfù tàwáàsù ni asúwìdásù tàwáàsù ni bímọ́lẹ̀ jàmáàsù tàwáàsù bímọ́lẹ̀ kíni ọ jàmáà èrò tó pọ̀ rẹpẹtẹ ọwọ́ àlọ́sùn ọkùnrin tó jókòó yẹn wàhálà yasari ni asúnwédà ọ̀ nípa èdè dúdú òkú ìsọ fún dúdú bẹ́ẹ̀ lọ́sùn rẹ̀ ọ́. àfẹ́sọ̀rọ̀ bá pọ̀ dúdú ẹ̀ náà ní gbogbo ọ̀gá dúdú lọ. lọ́sùn rẹ̀ náà àwọn ẹni dúdú tó pọ̀ ìgbélẹ̀ dúdú lẹ́ dúdú. àwọn èèyàn tó ń pọ̀ wọ́n pẹ́pẹ́ rẹpẹ́tẹ́ pẹ́pẹ́ rẹpẹ́tẹ́. ìjà náà sọ̀rọ̀ sí balàyé ní ilé ìgbàhí. tọ́ kí bàrà yasari ní bájá tọ́ba tó wáwó sí rẹ̀ báyìí kí bàrà yasari ní bájá tọ́ba wò báyìí abú ẹkú. ọ̀kọ́lá marhaban bí n dàbí yìí sọ rẹ̀ ọba sọ wípé máa wọlé lára bá wọn ànẹ́bí dáadáa wà lébi lè sọ rẹ̀ torí bàbá lẹ́nu bí n bí rẹ̀ ọmọ dáadáa tó ń tòlè jìbìrì bọ́ wá sọ fún jìbìrì láàrin ìsàlámù pé mọ́ ní káàdá ta lẹ́ni tí ń kí mi yẹn àádá àádámù àádámù nìyẹn o wàhádìí asùnmídàtò àyàmí ní àwọn jàmáà tí wọ́n bẹ lọ́tọ̀ rẹ̀ wọ́n sì máa lè àtàwọn jàmáà tí ń bẹ lófin rẹ̀ mẹ́ta mo bá ní ìhì àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nìyẹn o fa ahlul yamini ẹ̀ láwọn ẹni tó wà lọ́tún yẹn bí nu ahlul jannah ẹni àlùjánnà làwọn. wàlẹ̀ àsìwídàtún lẹ́bi àṣìmáàlì àìlò náà. àwọn jàmá àrẹpẹrẹ táwọn wà ló ti ẹni náà làwọn. báyìí ni adé sọ̀rọ̀ àyẹ̀mí ni ìdọ́hí. tọ́lá ti wọ̀ tún tọ́wọ́ àwọn tọ́wọ́ àmẹ́ ààrẹ rẹ̀. báyìí ni adé sọ̀rọ̀ sí bala ṣìmáàlì ìdákà. tọ́lá ti wọ̀ sùn yóò sì máa sunkún ká ìdílé wọn ti bí ẹ̀yà ọmọ fún yìí yóò sì sunkún wọn. ẹ̀yin ká dára fún nígbà ìwà àtijọ́ ìdáhùn ẹgbẹ́ wọlé rí wa àtijọ́ ọ̀rìn mẹ́lú fàkóso ọmọ yá sọ lórí حتى عرج بي إلى السماء الثانية وقال لخازنها افتح وقال له خازنها مثل ما قال لأول ففتح قال أنس وذكر أنه وجد في السماوات آدم وإدريس وموسى وعيسى وإبراهيم صلوات الله عليه ولم يثبت كيف منازله غير أنه ذكر أنه وجد آدم في السماء الدنيا وإبراهيم في السماء السادسة قال أنس لما مر جبريل بنبي صلى الله عليه وسلم بجبريل قال مرحبا بالنبي الصالح والأخ الصالح فقلت من هذا قال هذا إدريس ثم مررت بموسى فقال آه، هذا آه دبيرة قلي حتى عرج بي ìlẹ̀ sàmà ní ìtàlíyà síbi ìlú kí wàá mú mi lọ sọ́mà jù. ọ̀kọ́lá lè kọ́ kejì sọ alọ́wà pẹ̀lú ẹ̀ tí wọ́n rẹ̀ ní sí ó ní ọsọgbọ́n wò rí ní sámà Adam láwọn sámà yẹn lórí Adam ọwọ́ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan ní sámà lábẹ́ láàbọ̀ wà padà fún ìyẹn kọ̀ọ̀kan sámà kọ̀ọ̀kan orí Idris orí Musa orí Isa orí Ibrahim ní sámà yẹn láwọn sámà wá sí yẹn orí Ibrahim salawatullahi alayhi wa ala òun òfin ilẹ̀ bóun ní kẹ́hìn lòun. bóò ní ipò wọn ti rí ní ẹni lọ́wọ́ mi àkọ́kọ́ ní ẹni lọ́wọ́ mi èkejì àgbàwọ́ eléyìí ọ̀sọ̀ rẹ̀. ọkàn sọ pé òun bá dámọ̀ ní sẹ́nà àkọ́kọ́ ó sì bá Ibrahim ní sẹ́nà ẹlẹ́ẹ̀kẹfà. ana sumali ko aso fẹfẹ lamna marra Jibril bi tali bi Idris. ìgbà tí ìwé lò wá máa nàbí kọjá lọ́dọ̀ Idris. Idris tó wá sọ pé mọ̀ wọ́n á kò sọ rẹ̀. máa wọ lẹ́ máa rọra ọ ànábì dáadáa arákùnrin dáadáa ó ń túmọ̀ ní hàdà wọ́n ní dalẹ́ lẹ́yìn wọ́n ní àhádà ìdèrè ìdèrè sùnmọ̀ adìyẹ. wọ́n ní súnmọ̀ mọ̀rọ̀ tó. súnmọ̀ mọ̀rọ̀ tó di mọ́ta وقال مرحبا بالنبي الصالح والأخ الصالح قلت من هذا قال هذا موسى ثم مررت بعيسى فقال مرحبا بالحق الصالح والنبي الصالح

onígbà yẹn mo tún kọjá lọ́dọ̀ musa musa náà lọ fẹ́ mọ́ àbàbí tẹ̀lé yìí sàn ẹ̀ máa wọlé mara bá àdébí dáadáa wọn nàbí yìí àbẹ̀bí láti sàn ẹ̀ arákùnrin dáadáa wọn nàbí yìí sàn ẹ̀ mọ́ àbàbí nàbí yìí sàn ẹ̀ máa wọlé máa rọra àdébí dáadáa wọlé àfi sàn ẹ̀ arákùnrin dáadáa. mo á sọ pé nílé oní musa ni wọn mo tún kọjá lọ́dọ̀ àyínsá tẹ̀lé bí báàgì náà ni wọ́n fi ń kọ́ arákùnrin dáadáa wọn nàbí yìí sọ rẹ̀ ànábì dáadáa mo sọ pé ta nílé òní ẹ̀yìn sáàdì ó ní mo tún kọjá lọ́dọ̀ Ibrahim alayhi salam òun náà sọ pé mo hàbà bí nàbí yìí sọ rẹ̀ máa wọlé máa rọra ànábì dáadáa wọn sọ pé wà ní ìfúnni sọ rẹ̀ sẹ́wọ̀n pé ànábì sọlá sọlá ń sọ Ibrahim Ibrahim fúnni sọ máa wọlé máa rọ ànẹ́bì dáadáa ọmọ dáadáa kúrùtùmọ̀ ní hàdà wọ́n ní sáàdì ní hàdà ìbùrọ̀lì afọwọ́ ìbùrù sàr wọ́n ní ìbùrù hàzmi wọ́n ní àdúrà ọmọ àbáàsì àti àbà hàtà àlùsọ̀rì wọ́n láwọn méjèèjì sọ pé ànẹ́bì sọlá sọlá sọ pé. ثم عرج بي حتى ظهرت لمستوى أسمع حين طريف الأقلام. ẹ̀ẹ́dì ní òun lọ pé kókó fẹ́ fẹ́ jíjẹ ọlọ́run kan kọjá àti tó ti sábà níbi ẹ̀ lọ ọlọ́lọ́ọ̀fọ̀ àyọ̀sílá àti mi tó ti sẹ́fẹ̀ méje lọ ńbẹ ní bẹ́ẹ̀ tó ti máa ń ṣẹlẹ̀ tó lágbára tòmọ̀ ọ̀rì jàdí wọ́n tún gbé mi gòkè lọ hàtà àzọ̀ hàtù tí mo fi wá hẹ̀ lèmó sàwá ní lẹ́kùn kẹyẹ ni pé láàyè kan pé àtúmọ̀ òfìhì mo ń gbọ́ níbẹ̀ sọ̀rí ìsàlẹ̀ àkìlẹ̀ yíyí wúrúwúrú gálàbù tí wọ́n fi ń kọ kádàrá. láàrínlá sọlọ́ọ̀hún àlejò tí nǹkan fi kádàrá àti tí gálàbù ti tẹ́ àwọn olófin àtìlá kìláàbù tó ti wí dáadáa ìjọ ọlọ́ọ̀gbà ọba ọba àríkè ọgbọ̀n sọlọ́ọ̀hún àlejò. ẹ̀rí mẹ́wọ̀n kókó kó kẹ̀mí yẹn àti ibi tó ti ga ju fẹ́rẹ̀ méjèèjì lọ bẹ́ẹ̀ wọ́n ti pàkọ́ lẹ̀ lókè lọ́wọ́. Ibn Hazm àti Anas bin Malik wọ́n náà tẹ́jú sọ̀lá àkàlà wa ń sọ báyìí pé. ọ̀rọ̀dọ̀ lọ́wọ́ àlà ummati khamsina sọ̀lá فرجعت بذلك حتى مررت على موسى فقال ما فرض الله لك على أمتك قلت فرض خمسين صلاة قال أرجع إلى ربك فإن أمتك لا تطيق ذلك ورجعني فراجعني ووضع سطرها فرجعت إلى موسى قلت ودع شطرها فقال راجع ربك فإن أمتك لا تطيق فرجعت ووضع شطرها ورجعت إليه فقال ارجع إلى ربك فإن أمتك لا تطيق ذلك فراجعته وراجعته وراجعته فقال هي خمس وهي خمسون لا يبدل لقول لدي رجعت إلى موسى فقال راجع ربك فقلت استحييت من ربي ثم انطلق بي حتى انتهى بي إلى سدرة المنتهى وغشيها لألوان وغشيها ألوان لا أدري ما هي ثم أدخلت الجنة فإذا فيها حبائل يؤي وإذا وإذا ترابها المسك. آه. ابن حزم بعد أنس مالك رضي الله تعالى عنه wọ́n là nínú sùn láàsùnlá wa tẹ̀síwájú pé ọlọ́run wa ṣe irun àádọ́ta ní fẹ́fẹ́ aláàkùnmọ́sì fífi òun ọ̀padà bíi márùn-ún ọlọ́run ṣe ń dandan fún ìjọ rẹ̀ ọ̀rọ̀ ajá àtúndì dáàlì ilé ìbá sọ pé orí nǹkan mi lọ rí mo sẹ́rí pẹ̀lú rẹ̀ hàtà mọ̀rọ̀ fún àlẹ́ tí mo fi kọjá lọ́dọ̀ àdẹ́bí mú sàlẹ̀ sọlá tó sọlá ọkọ lẹbi láì mú báwa bèrè pé máa fara lọ lọ́wọ́ lẹ́ka aláwọ̀ pàṣẹ kí lọ́wọ́ ṣe tẹ́lẹ̀ fún jọ rẹ̀ tó fara lọ kàmùtì náà sọ̀la mo ní màá dọ́ta péré náà ni ọ̀rọ̀ fáwọn ìjọ ìlà rọ̀bì mo ń sáà ní tètè padà sọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ mà ń nà fún mọ́tàkà láàfún pé kó dáàlì ìjọ rẹ̀ ò lè kírun fífì yìí o wọn ò tó bẹ́ẹ̀ o torí bẹ́ẹ̀ tètè padà o ọ̀rọ̀ ọjà àní ọ̀wádọ̀ a ṣàtọ̀rọ̀ ha wọ́n ní nígbà tó ń gbé gbọ́dọ̀ ń padà tó ń padà tó ń lọ rẹ̀ wọ́n ní ọ̀lẹ̀ kí ọ ọlọ́run bá gbé láti dúró ọ̀rọ̀ jẹ́ àti ìlà mùsà ọba tó padà sọ́dọ̀ mùsà pé àwọn ló ti di twenty five báyìí ọdún kó láàdọ́ta mo padà sọ́dọ̀ mùsà mo sọ fún pé wọ́n ti gbé láti dúró wọ́n فقال راجع ربك نبي الله موسى عليه الصلاة والسلام لا أنفع كذلك فإن أمتك لا تطيق إجارة وليكين فراجعت ونمض الله توادع شطرها وتبقى bí mo tó tó láti gan náà wọn ti gbé gbò mo tó padà sọ́dọ̀ rẹ̀ wọn ni àdé wọn padà sọ́dọ̀ ẹsẹ dá rẹ. fa iná ọmọ sàkàlà kò sí kúdálì jọ́rẹ́ ò lè fi ọ̀rọ̀ ọjà àdúgbò ní bá ń padà lọ́dọ̀ lọ́wọ́ títí pa àbá ìrúnkù márùn-ún. wọ́n ní ọwọ́ aṣọ fún òun pé yíyá kọ́ọ̀mùsù wà yíyá kọ́ọ̀mùsù rẹ̀ nípa bá dé làtọ̀ pé márùn mi o ṣùgbọ́n ṣe déédéé fífì yẹn náà láàyò láti dàbí ọ̀rùn lẹ́yìn ọ̀rọ̀ lè yí lọ́dọ̀ lóru ó máa padà sọ́dọ̀ musa musa fún mi lọ́ọ́ bá tẹ̀dá rẹ̀ á mọ̀ pé kí o sàfihàn ìtumí rọ́bì o olójú kí n kì mí lọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ tó mọ̀ sálà kọ̀ bí ó ní ìlú bá tún mú mi lọ àtẹ̀mtẹ̀ àbí ìlà sídìrọ̀ tìlímọ́ǹtà tó fi gbé mi lọ síbi tó ń pèlè sídìrọ̀ tìlímọ́ǹtà igi sídìrò ni wọ́n lọ wà nípa àpè àlùjẹ́nà ẹ̀rí pàṣẹ àlùjẹ́sẹ̀ wọn lọ́wà yẹsí ìdúrà tó ló ń ta ààyè ẹ̀kọ́ tó síbò mí ìtọ́ tún ga mọ́ wọ́n ti alámọ̀lẹ̀ awùwàlẹ̀ náà wọ́n àfìrí nǹkan ló lè sáyọ ọbẹ̀ mọ́ ọlọ́run wá dé bẹ̀yẹ ọ̀gá sí àhà àlùwárẹ̀ àwọn kọ́lọ̀ orí ti wá mọ́ sídà tó ló ń ta ààyè láàbìrì máa ní mí ìdí ẹ̀ máa ń mọ́ sí lè ṣàlàyé ẹ̀ tó mọ̀ òdùkẹ́ kù ìjẹ́ náà ìlú ló ń tọ́ ní ìta àbòwò ni wọ́n á fún ìwà ìjẹ́nu àyíká fi ha àbá ìlú mùsùlùmí ọlọ́wọ́ bá ń bẹ̀ yàní àwọn àlùlù àwọn àlùlù àwọn èyí tó tóbi rẹpẹtẹ rẹpẹtẹ yàní bí adodo nílá ìfìtìrìfìtì àlùlù góòlù onímọ̀ bá ń bẹ̀ wà ìdá sọ̀rọ̀ àbò àlùmísì lọ́ba ti pé yé sọ̀rọ̀ rẹ̀ ní àlùmísì ti gbẹ̀ ní àlùjẹ́nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n yà àlùjẹ́nà fún wa tó ní oṣù gbàdé gbogbo wa yìí ọ̀lọ́lọ́pàá lọ́sọ̀lá wọn náà yà jìrẹ́ àlùjẹ́nà pẹ̀lú gbẹ̀dàdà. àdìsí náà mú kọ́ni gbéjà ní oṣù táàbù sọ́lá nọ́mbà kẹjọ abàdí bá mú kẹ́yìfà bóòlù àwọn bọ́ọ̀ ni àwọn ànábì ti wà ní nípa ọ̀kan amakọ ọ̀kan ọ̀rọ̀ tẹ̀lé ìjọba arábìlú oṣù ẹ̀rẹ́ àti abibite kúkú báyìí àti lẹ́jọ́ حديث مالك بن صعصع رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أين أنا عند البيت بين الناجم ويقظان دخل بين الرجلين أو أطيت بطرف من باب مليا حكمة وإيمانا ملعان حكمة وإيمانا ملعان حكمة وإيمانا فشق من النحر إلى مراقي إلى مراقي البطن ثم غسل البطن بماء زمزم ثم مليء حكمة وإيمانا أوتيت إجابة أبيض دون البطن وفاق الحمار البراق pàǹtọ́lọ́kùtọ̀ eléyìí ní ìsìn ọmọ ẹ sọ ní tí wọ́n fẹ̀ẹ́ ti gbé bóòlù nìyẹn ti wáyé náà akẹ̀mú àtọwò kọ̀ọ̀kan wá ní níbi hadithi eléyìí tá a tẹ́lẹ̀ hadithi Malik bin Sa'sa'a radiyallahu ta'ala anhu wọ́n là nẹ́bi sọ̀lá àtàlà lọ́bí láàrin ìgbà tí mo wà ní àlùbáyì kàábà nìyẹn báyìí nà ìbí wálé ẹ̀kọ́ rán láàrin pé mo sùn mo wà lójú ìmọ̀ òní lọ. wọ́n lọ́wọ́ sọ wípé òun sì òun rẹ́ sí arákùnrin kan ọ wà láàrin ẹni méjì. pàpọ̀ òtí ìtòbi tọ́sí mi ń dà wọ́n wá gbé ìtúsẹ̀ kan wá wọ́n fi góòlù wọn fi dé. mọ̀lẹ́ánà hẹ́kìmẹ́ta wà ní ìmáàna ó kú kọ́gbà àti ìmáàna. ọ̀ṣùkọ́ mi nàkàrí ìlà màrọ́ kìlá ó ní wọ́n wá la láti di ìparí ọrùn òun lọ síbi ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ òní wọ́n là nígbà ìyàwó. tòmọ̀ ó sì lọ ìbá kunú bímọ ní zamzam. wọ́n wá fọ ikùn owó yẹn pẹ̀lú ní zamzam. tó màmú ilẹ̀ àṣẹ́kì máa dá wá ìyìn náà lọ. wọ́n á fọ ọdún àti ìmọ̀ nìkẹ́. lẹ́yìn làwọn ti bẹ̀rẹ̀ wọ́n kò tí ì tòbi wọ́n á lọ gbé dáàbà tó wá fún sí ìfẹ́ dáàbà táwé àpòyá lọ funfun دون البغل وطبعك وخوف الشمال كل كذا كذا لا دابا يدوم بالجنون الفراق إقارة فانطلقت مع جبريل حتى أتينا السماء الدنيا قيل من هذا من هذا قال جبريل قيل من معك قيل محمد قيل وقد أرسل إليه قال نعم قيل مرحبا به ولا ولنعم المجيء جاء فأتيت على هذا فسلمت عليه فقال مرحبا بك من ابن من ابن النبي قد الله النبي جبريل عليه السلام tàbí dé sọ́lẹ̀ ayé nínú alákọ̀ọ́kọ́. wọ́n wá gbọ́ fídíò ìlú pẹ̀ta ni ìgbéyìí ní ọlọ́run ni wọ́n tún bẹ̀rẹ̀ pé tí wọ́n rẹ́ ní sí ní oyún bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n bá tó fẹ́ máa kàtà lé o wọ́n máa wọlé wọ́n máa rọra o ọ̀là ní ìmọ̀ ìmọ̀ sí ìlú sáà mọ́tì aládídé tó dé yìí wọ́n ní wọ́n wá lọ bá Adam ọ̀sánlámù àárín ọ̀sálámù ọ̀kọ́ ọ̀làmú àdàmbí ọwọ́ àti máa máa rà bá mi níbi ilé ìwádìí ní ìṣe قال جبريل قيل من معك قال محمد قيل أرسل إلي قال نعم قيل مرحبا به ولا نعم لمجيء جاء ولا نعم لمجيء جاء فأتيت على عيسى ويحيى فقال مرحبا بك من أخي والنبي أي قال أولا أسمع معك وضع هذا بيت عني قال جبريل جبريل يومي ìlànà máa wọ́n sá wà pẹ̀lú ọdún Muhammad ni wọ́n tún bèèrè pé sọ́rọ́ ẹni sí ní oní bẹ́ẹ̀ ni wọ́n bá lọ́wọ́ máa kàdà gbé wọ́n máa wọlé ọ. ọ̀là ní ìmọ̀ ìmọ̀ sí ìmọ̀ sí ẹ̀hán mọ́ǹdà láti dé tó dé yìí wọ́n nígbà tó ń wá dé sẹ́mẹ̀ dé yìí tálọ́ bá fẹ́ jàmá wọ́n ní fa àtàyè tó àlà àyè sọ àwọn láìwá. agbọ́dọ̀ tẹ̀lé ọ̀sẹ̀ tó bẹ́ẹ̀ láì ọ̀sẹ̀ tó ní يحيى عمل الذي بقى عنه بقى وضعيه مرحبا بك من أخ ونبي ما هو لما لبا على كل الفتوش بعدين السماء الثالثة قيل من هذا قيل جبريل قيل من معك قيل محمد قال قال قال محمد قيل وقد أرسل إلي قال نعم قيل مرحبا به ولنعم المجيء جاء فأتيت يوسف فسلمت عليه فأتيت على يوسف فسلمت عليه فأتيت على يوسف فسلمت عليه قال مرحبا بك من أخ ونبي طب قال واجه سمكتا وصل من هذا كان لي قال هذا من جبريل كان واقع محمد صلى الله تقول أنا سوى لنا الجنون بيت والله لو ما هو ولا ما رأى ولا نعم يجيب شاءه wọ́n dà aládìlé tó dé yìí wọ́n ní bàbá lọ bá yóò kù àlejò sọláàtò sọláà mẹ́rin kẹta níyàwó wọ́n wá sálámù lọ. òun náà wà lọ́dún mọ́ àbàmbíkà ní àṣẹ wọn lè fi jẹ. máa wọlé máa ra bá wọn alákùnrin tó ṣe àǹtẹ̀lẹ̀. فأتينا السماء رابعة قيل من هذا قال جبريل قيل من معك قال محمد قيل وقد أرسل إليه قيل قال نعم قيل مرحبا بي ولنعم المجيء جاء أعطيت على إدريس فسلمت عليه فقال مرحبا بك من أخ ونبي قال عبادة سنة كريم وهذا بدأني يوم جبريل تعوى كلام محمد tí wọ́n rẹ̀ lè fi lórí bẹ́ẹ̀ alákọ̀ọ́mọ awẹ́lẹ̀ kọ́mọ ara wa mọ́ ń dàlá dídé tó dé wọ́n ní bá àtẹ ìṣù àyà ìdòrí ọwọ́ àlọ́ bá ìdílé ọwọ́ sálámù ìdílé tún náà bá sọ pé máa pàtàkì bí kàmílẹ̀ ákè wọlé ní ìjọ máa wọlé má bàbá arákùnrin nínú ìjà ìjẹ́jú ọ̀rọ̀ agbóhùn ti túnmọ̀ ọ̀rọ̀ náà wà wọ́n ti tún ilé ìgbàlè ìdílé dá إنه كان صديقا نبيا ورفعناه وكان عليا وكان عليا قرر بنا السماء السماء ضاريا tẹ́lẹ̀ kẹrin ìlú lọ́wà. àtẹ́yìnà sàmọ́ ẹ̀lẹ́kọ́ nípa kíla mọ̀ hádá ọ́lá jìbìrì kíla wọ mọ̀ máà ọ́lá muhammad kíla wọ kọ̀lì ursula ilẹ̀ ọ́lá náà kíla mọ̀ ṣẹ́bà bí i wà lẹ́nu ìmọ̀lì mọ̀jíkù jáà فأعطينا على هارون وسلمت عليه فقال مرحبا بك من أخي ونبي. طب أنا ما أدري سنة كارو. ما أدري سنة كارو tàlàwà pẹ̀lú orí Muhammad ni ṣé wọ́n rẹ́ni sí ní oníbẹ̀ ọba dúdú ọba wọlé kọ́ máa rọra wa mọ́tò aládídé tó dé yìí ọba wa lọ bá Hárúnà ní ẹ̀kọ́ sẹ́lẹ̀ kàlù Hárúnà ní pẹ́pẹ́ ó sàlì lẹ́mùsọ̀ ààrẹ ọwọ́ sálámù sí Hárúnà على السماء السادسة قيل من هذا قال جبريل قيل من معك قال محمد قيل وقد أرسل إليه مرحبا مرحبا به نعم لمجيئه جاء فأتيت على موسى فسلمت عليه وقال مرحبا بك من أخ ونبي فلما جاوزت بكى وقيل ما أبكاك قال يا رب هذا الغلام الذي بعث بعدي يدخل الجنة من أمتي أفضل مما يدخل من أمة قال فأتينا على السماء الثالثة ẹ̀rì tí àwọn tí ó tọ̀ ọ̀sẹ̀ ní ilé táwọn àti sàǹfààní yàtọ̀ sí òun dáa ní gbọ́tẹ́lẹ̀ yẹn. ọ̀làwájú sẹ́mẹ̀kì ẹlẹ́ẹ̀kẹfà wọ́n á sọ pé dání ọ́ ní jìbìrìlì táwọn àpẹẹrẹ ní Muhammad ọmọ àlùsílẹ̀ tí wọ́n rẹ́ni sí ní oníbẹ̀ ọ̀dà kọ́ máa wọlé kọ́ máa rọra ọ̀nà mẹ́rin mẹ́rin ṣe òun náà gbọ́dọ̀ aládélé ló dé yìí wọ́n lè bá abẹ́ ètò àlẹ́ àwọn òòsà àti sẹ́lẹ̀ ìjọba aládélé ló dá wa alẹ́ kò ọmọ wa lọ bá mọ́tà wọn sálámù àbí láì ní pàmì sọ̀rọ̀ àkó sọ̀rọ̀ wa lọ wípé mọ́ abàbí kàbí àti wọn ẹbí máa wọlé máa rọra arákùnrin ní oṣù àlẹ́bí onígbà máa wá kọjá àlẹ́bí mọ́tà kàkà àlẹ́bí ní kábàbọ̀ ọkì yìí wọ́n làwọn fẹ́ Ah, ọlọ́run pé yára ọbẹ̀ ẹ̀gbọ́lọ́run ló fi lé ìwé kí ní mọ́lẹ̀ lẹ́nu lẹ́nu bá ọdún pé yára wọ́n lọ́wọ́ bá bẹ̀rẹ̀ àádọ́ ìlú ọ̀dọ́mọkùnrin alẹ́bí bọ́ ìjọba àdí tí wọ́n gbé wùdé láàrínlẹ́bí lẹ́yìn ìṣẹ́yìn yẹ̀dẹ̀ kúrò lè jẹ̀ nínú ọmọ sí yọ áfúdọ́rù nímọ̀ yẹ̀dẹ̀ kúrò sí ìlúmọ̀ àwọn tó wà lè jẹ́ ìjọ ọ̀sẹ̀ ọmọ àlọ́lájà àwọn tó wà lórí ìjọ ọ̀sẹ̀ ẹ̀rí balẹ̀ ẹ̀rí nípa gbogbo nítorí wà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam nítorí àwọn àyílẹ̀ ibi àwọn tó wà lójẹ́ náà ní ojú àlẹ́ mi máa lọ lájú àwọn tó wà lójẹ́ náà ní ojú أعطينا السماء السابعة قيل من هذا قال جبريل قيل من معك قال محمد قيل وقد أرسل إليه مرحبا به ونعم المجيء جاء فأتيت على إبراهيم فسلمت عليه فقال مرحبا بك من ابن ونبي فرفع لي البيت قل فأتينا السماء السابعة أما جسم الإنجيل wọ́n bá gbé láàrin ìlú àjìbìrì ìlú àwọn àgbàlọ́ ní Muhammad tí wọ́n rẹ̀ ní sí lórí bẹ́ẹ̀ ọ̀dà kan máa wọlé kan máa rà láwọ̀ kan máa wọlé kan máa rà láwọ̀ ọ̀làjẹ́ ìlú ní sí ìṣẹ́ wọ́n dà ládídé tó dé yìí wọ́n máa lọ bá ìbára ní ìsọ́sẹ́lì náà sàárẹ̀ ọ̀sára mọ̀sálà ní ìyọ̀ ní àlùsàlá. wọ́n lè wọ́n fún àtàmbíkà mélébélé tẹ́rí pépò yìí máa wọlé máa rọra mélébólé ọmọ. wọ́n dàbí yìí dínkù kànẹ́bì láwọn adúgbò náà kejì kí lọ́wọ́ àtẹlẹ ọ. ọdún tí a níyà lè báyìí tún lè máa فسألت جبريل فقال هذا البيت المعمور يصلي فيه كل يوم سبعون ألف ملك إذا خرجوا لم يعودوا إليه آخر ما عليه قل فرفع لي البيت المعمور وما تفي هذه ibi tó ń pè ní àlìfẹ́ǹsì màgbò gbogbo eléyìí wọn tó bá ń pè lọ sí ọjọ́ lórí àná ìṣẹ̀lẹ̀. ó ti bí jìbìrì ní ìwọ ní baitul ma'mur هذا البيت ọdún ti bílú aláwọ̀ ní àádọ́lùfẹ́sùn ma'mur. òun tó ń pè ní ma'mur nílé tó ṣe fẹ́ à ń lò lálùkúlò náà ni à ń gbé bẹ́ẹ̀ à ń lò. yusalli fihi kulla yawmin sab'una àwọn seventy ní kírun níbẹ̀ gbogbo ojoojúmọ́. ìdá kára ju tí wọ́n bí ti jáde nínú rẹ̀ báyìí lábí àwọn tó ilé ìlú ákẹ́rọ máa àlẹ́ òde láéláé wọn tó padà bẹ̀rẹ̀ another seventy thousand ní ilé oṣù wa lọ́la wà á kẹ́lá ìyá ìyá nìyà ẹ̀sìn wa lẹ̀ yìí lẹ́yìn tẹ́lẹ̀ lọ́la ju tẹ́tí ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àlàyé tọ́ wáyé bẹ̀ wọ́n pé ọ̀tọ̀ làwọn tó kírun lónìí ní mọ́sálásí wọ́n jẹ̀ fún bẹ́ẹ̀ ó dúdọ̀ ládẹ́ ọ̀tọ̀ tó làwọn tó wá. òṣèlú ọlẹ́sìn kíá nínú ẹ̀sìn táwọn mọ̀lẹ́kà ọlọ́run ọba tí wọ́n fi sí lọ. iṣẹ́ nìyẹn ọ̀rọ̀ míì tó ń jẹ́ ọ̀gá tó mú bẹ́ẹ̀ ọ̀yà. ọ̀rùn fi hàn ní síbíra tó lè mú ń káha. ayédà nàfíbùwà kàá. lẹ́kọ̀ọ́ ọ̀há. ayédà nàfíbùwà kàánàwó kìdálù hajar وربها كأنه آذان الخيول في أصلها أربعة أنهار نهران باطنان ونهران ظاهرات فسألت جبريل فقال أما الباطنان ففي الجنة أما أما الظاهران النيل والفرات ثم فرجت علي خمسون كما قال الفقرة قل ورفعت لي السدرة المنتهى وضع في السدرة المنتهى وفي فإذا نفخها لما دي في سورة Ka kìláàlù hajara ọjà bí èso lẹbi ẹmu tó ń pè ní hajar hajar yẹn ìlú kan ní wọn lọ sí màdí lọ sí màdí ìlú màdínà títa mú rẹ máa ń pè ti jọ lóko òwò lẹbi ha ewé tí bẹ níbi dáhà àdánù ìlú ọjà ìrìn fi àṣìlẹ̀ ha nípìnlẹ̀ kí ní bẹ́ẹ̀ àtàkà ha òjò bẹ́ẹ̀rẹ̀ òjò bẹ́ẹ̀rẹ̀ nà àwọn ọ̀nì bá ń pin náà ní méjì ń bẹ tó ń bẹ nínú wọn nà àwọn ọ̀nì bá ń yọrọ ní méjì ń bẹ tó wà ń tà ọ̀sán á ń tún jìbẹ̀ yẹn bọ́n á ti jìbẹ̀ yìí lòlẹ́rì nípa pé àtẹ́rẹ̀ tó àwọn òjò bẹ́ẹ̀rẹ̀ ni ọ̀nì àbúmọ̀lì bá a tó náà ni. iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ ìjọba ẹ̀rí méjì ṣe ń bẹ́ tó yẹn nínú àlùjá tẹ̀lẹ̀ wà. wà á mọ̀ gbọ́ ìran ni àmọ́ méjì tó wọ ẹ̀ ta yẹn òun ni ìfanáì àti kọ́ra èyí tó wà nínú ìlú tó wà ní dẹ́sù láti kàkúrà òun lè léèkì. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn kí ló bá bẹ̀rẹ̀. ثم فرجت علي فمسلم صلاة وأقبلت حتى جئت فقال ما صنعت قلت فرجت علي خمسون صلاة قال أنا أعلم بالناس منك عالجت بني إسرائيل أشد المعالجة إن أمتك لا تطيق ارجع إلى ربك فاصطلب ورجعت فسألته واجعلها أربعين ثم مثل. ثم ثلاثين ثم مثل. وجعل عشرين ثم مثل. وجعل عشرة وعفيت موسى فقال مثله واجعلها خمسة فأتيت موسى فقال ما صنعت قلت اجعلها خمسة فقال مثله قلت سلمت بخير بنودي إني قد أمضيت فريدتي فخففت عن عبادي وعجز الحسنة وعجز الحسنة عشرة قال ثم قلت علي خمسون سلام wọ́n wá sí wọn àádọ́ta ní dandan fún mi lẹ́yìn ìgbà yẹn fàkùbá tó lọ́ba yìí fún àtàlẹ́ ìmọ̀ọ́ta tí wọ́n fi lọ́ọ́ bá nẹ́bí mú sàrẹ́ sọ́lá sọ́lá. nàbí láì fún sábà sọ pé mọ́ọ̀tọ̀ náà jà kí ni wọn lọ ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣe ọ̀rẹ́ àbá yìí ní fún ìlọ́ta aláya àwùjọ dàgbàlá àní wọ́n ti sèwọ́n àádọ́ta ní dandan fún mi. nàbí láì fún sàrẹ́ sọ́lá أنا أعلم بالنافعين مما هو يجعل عالجت بني إسرائيل أشد بمعالجة يعني في موضوع مسلم تجا أمم إسرائيل يقول كذا يعني مسلم شوية والمسلم باو آه مما يجعل ما وإنهم مدنا لا تضيع إجارة الجوف فارجع إلى ربك lọ́wọ́ sáfẹ̀dá rẹ̀ sọ̀sáì ọ̀dọ̀ bí léèrè tí tó gbé kúrò wọ́n ní mo bá padà mo fi ọlọ́run léèrè ọjà àlàhà àgbàyìn ọlọ́run sọ ọ̀rọ̀ fífi lè ọdún tó mọ ní ìṣúná owó tó mọ kálásì wọ́n tó lọ ọlọ́run tó lé lọ́dún kúrú wọ́n tó lọ ọlọ́run kọ́ ní láti lọ́run tó mọ ní ìṣúná owó tó gbọ́dọ̀ ọmọ sọ fún mi àní ọ padà ọjà àlàhà ọlọ́run sọ ọdún tó mọ ní ìṣúná wọ́n tó lọ ní ìṣúná padà ilé وجعل عشرة الأنصار جمعا ودفع سيد موسى وقال النبي موسى وقال مثل يوم سبي أنا لو سبي وليكي آه وجعل خمسة الأنصار جمعا وقال النبي موسى عليه الصلاة والسلام أنا أقول ما صنعت عليك المدربة قلت جعلها خمسة أعوذ بالله ما لهم قادمار فقال مثله نبي لا يقول عز وجل قولي كما هنا إنه هنا لا يقال ما تجيب ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òkè pé mọ́ ìyẹn ìgbésẹ̀ yìí yóò ọlọ́run oníṣẹ́ láti lọ látàgbé o àwọn èèyàn òkè pé mọ́ ọlọ́run bá ti káṣí bá yóò kó fún gíga mí yìí àbí náà wẹ̀ nìkan lẹ́nu ní oúnjẹ wò jẹ. kóòtù kọ̀ọ̀tàlélámùtò ọlọ́run bá ti gbà á pè mí ọlọ́sẹ̀kẹsẹ̀ bí mo ti gbọ́ ìpèpè tó wá nìyẹn látọ̀dọ̀ ọba dẹ́ra pé kí ni lọ́jà àkókò ìlú parí nǹkan sí i ni mo ti mo sì ti fi ẹ fáwọn ẹrú sí mi wà á sì ti hasan àlà àṣọra àti pé dáadáa yọkẹ ìwé yọkẹ ní pàǹtẹ́n òní wọ́n ti gbà ó ní ilẹ̀ ní adùn ìṣàwọn ọ̀sán ara yóò kópa lọ́wọ́ bẹ́ẹ̀ kájí ìgbéga ní fifty nine ní kìtà wọ́n bá dé kọ́lù láti bá a ní ẹnu ọ̀dà ẹ̀fà báwo ní kiri àlùmọ̀nì àdìgà wàá tó máa tẹ̀síwájú bá di ní ọ̀sẹ̀ أول طيب. أول ثالث رابع وعليكم السلام ورحمة الله خذوا التبرع خذوا التبرع نعم

wọ́n sáré kẹ̀kẹ́ wú ń wọ̀ jáde pé ànẹ́lì mọ́sá èèyàn ni àwọn èèyàn sì ní ọlọ́run rẹ̀ sí àríkì sọ̀rọ̀ ó sì ti mọ̀ sí wọn èèyàn sì sábà yàtọ̀ síra wọn. lórí pé báwa ti ń kọ̀ǹpilẹ̀ yẹn kì sí nílẹ̀ wọ́n ló kírun fáwọn ọ̀fẹ́ ńjọ kan bóyá júmọ̀ ni wọ́n bá gbé sọ́ọ̀tù bá fọ́lọ́ ẹ̀kọ́ hàtọ̀ àn ìyẹn kọ̀dáfì kan náà gàdáfì bẹ́ẹ̀ máa ń gbé gàdáfì gàdáfì ẹ̀kọ́ hàtọ̀ àn bí wọ́n bá ń kàrí ọ̀hún tí wọ́n máa ń kàrí tí wọ́n ń kàrí ọ̀hún tó ń kàrí àwọn tí ń ta àtọ̀tọ̀ tí wọ́n. wàláhì ẹnìkan wọ́n àtàkùn jùlọ fífọ̀ jùlọ lè lè ọmọlábá bẹ́ẹ̀ ní sọ́fẹ́ o ẹ̀kọ́sá ti ha àtàkùn jùlọ ó lè pé òun ti ń kàgbé náà. ẹ̀rẹ́ tí mọ́ Thank ọ̀sẹ̀ni jẹ́ ọ̀sẹ̀lẹ̀ rí. haram ya yà kan, ojúmọ̀, Na méjì, na'am, ojúmọ̀, bàdà al sí àdéhùn sọ́lá àbọ̀sọ́lá. Ìṣe wa náà ni. Ẹgẹ́ ọgbọ̀gbẹ́, àdìsí tẹ́lómi mọ́jú láyé rẹ̀, ànẹ́bí bá ọba àwọn azùnkù jábàlì tó ní irú rẹ ti kù òde máa ké òde máa ké sọ́ọ̀tù làálà sọ́ọ̀tù wọn ṣíà òde máa ké wọn ṣíà ìlú wọn ṣáàmùtù náà wọn fi ké wọn lógun yá àti sọ́ọ̀tù làálà. Ibn Uthaymeen alayhi rahmatullah ni wọ́n fi lọ́nà tí yóò fi jáde ní gbogbo pálapàla yẹn ìwọ láti máa fi súnmọ̀ sí ẹ̀. ìwọ gbogbo wọn láti ẹbí sọlá sọlá máa ń ga sọ́ọ̀tù mùsàlá àti sọ́ọ̀tù mọ́gàrì ẹni ọba sọ pé gùn hàn ànẹ́bì ní báwí sallallahu alayhi abẹ́ ẹ̀kọ́ wọn ní máa ń ka túrù wọ́n bá gbé sí ní máa ń ọba ló ti gùn èyí wọ́n ní ànẹ́bì ní ó tún nígbà tó fẹ́ kírun rẹ̀ irun ó ké sọ́ọ̀tún múlẹ̀ àti sọ́ọ̀tún lógún ó lógún jù èyí wọ́n ní ọ̀nà ló lè fi jáde kó nu wàhálà yẹn nìyẹn. àdìgbò tó fẹ́ kí ìṣá yìí díẹ̀ òkè wọ̀ ṣáàbù àti sẹ́tẹ̀ òun lọ́gbàdà ké ọba tó lọ kó gùjù kì í ṣe wọ́n ní báyọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní báyọ̀. sáàrin yẹn ti kílẹ̀ àbẹ́ ọ̀nà tí yẹn lè fi jáde. ẹ mọ̀ pé olórí kan lọ́sẹ̀ ọ̀sọ́gbọ́n tó lè dá ọ̀sọ́nà tó lè sọ àwa sì kọ́ kínní yẹn ń lu síra òkínní ni lòun kan wàláhi ṣé ń sọ̀rọ̀ ẹni tí ẹni ọ̀tọ̀ka lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ti àwọn ìrìnà nígbà tí ó tún sọjá ọ̀fẹ́ tó gbọ́ wa àtọmọ rẹ̀ aláya wa ta lu síra wọ̀lọ́ ìrúdọ́ wà lu ni. tó ń táwọn yẹn tó lè fi jáde wípé sì bá ti bá ń wọ́n kẹ́kọ̀ọ́ pé mo gbọ́ pé wọ́n yìí jọ ọlọ́run àmà ti súrà báyìí níbi ìrún báyìí kò sọ lásán tó fi jáde ní ọlọ́run àlọ́. Thank you. bá ń yàtọ̀ sí àwọn ṣé ẹ̀yẹ nìkú láti ṣe mọ́yá nígbà tá a jẹ́ àwọn ìṣòro àwọn olùdíjà ní àwọn olùdíjà yóò ti ṣe àwọn ẹ̀rọ pẹ̀lú ìṣòro tí ó mú ẹ̀sìn ìṣòro. ilé ìṣòro ló mú àjọ àwọn ẹgbẹ́ ìṣòro yàtọ̀ sí àdébílẹ̀ lórí ìṣòro. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Thank you. Ọdún yẹ́ ẹ̀rí bèèrè alákọ̀ọ́kọ́ tí ṣẹ́fì bèèrè. Thank you. Oye oye oye ọyẹ. Ah, ẹ̀rí torí ti ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ béèrè gbígbé ọ̀tọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ àwọn alákọ̀ọ́kọ́ ti wá ọ̀tọ̀ ní méjèèjì ti wá ó kí àdáadá ló kì í bẹ̀rẹ̀ sẹ́la lẹ́bi sọ̀rọ̀ sọ̀rọ̀lọ́rùn àlejò ọ̀sùnlá ẹ̀ẹ́dẹ̀ máa rí pé hadith yẹn ilé ìtura wọn lọ ẹ̀rí pé lè dá padà kà kẹ́yìn ọ̀rọ̀ pé ń gbọ́ wúrúwúrú kálámù ìbẹ̀ ni mo sọ pé kẹẹ̀dọ́gbọ́n ti kíní ẹ̀ mọ́lẹ̀ àti ìsìnyẹn tó pọ̀ jù báyìí lọ àti kó wá ní oorun lẹ́kítọ̀ wa ní ohun èlò nífẹ̀ ẹlẹ́sì àti kó wá rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ọ̀dẹ̀ lọ́gbà wa ìjọba kó wa ká ti sọ pé eléyìí ó wí bí òwe láàrin eléyìí ó bí òwe láàrin ẹ mọ̀ bí kí nǹkan máa sọ sí yẹn lẹ́nu torí yẹn ra lẹ́nu ìdí àwa náà sallallahu alaihi wasallam lápẹẹrẹ bí tẹ fẹ́ pín ìgbàgbọ́ ọmọ yìí kan bí irú tẹ̀sí máa ń sọ fáwọn àbóòdòdó lọ sọ fẹ́ à nígbà tá a fi wà ń kéékèèké kó tó di bá lọ lé ké máa ń lọ nǹkan sọ kí n kí ni òbí láàárọ̀ afáàfẹ́ ha ó sì lè já sí pápọ̀ gbọ̀ngbọ̀ rí. ẹtíkẹ́tì bẹ́ẹ̀ kò sì tún sínú tẹ̀ tí mo kọ sí bíi tí mo kọ sí bíi ìfẹ́ tẹ́lá tí mo ti ń dì lóye náà. Ẹ̀rọ pé ndị tí àbò òṣogbo bá sọ fóun fẹ́ sọ́tọ̀ ẹ̀rù tó lọ ní kéwù. Mo dé ọkọ̀ ni pé òun pé ah, ọ̀sọ́rọ̀ mẹ́. Wọ́n sọ́rí. Mo rò yẹn rí ni Ibi tí nǹkan bá kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì àlẹ́sìlá àtàlábó ti rí bẹ́ẹ̀ ni. bẹ̀rẹ̀ látọ̀rí àdìsì tá a máa ń kà láwọn kọ́ ìnáwó àmọ́ lòdì ìyá ìṣèbá tẹ̀lé ló ti wá. omi sọ wípé ìmọ̀ra àti yẹ̀ǹkì wa omi sọ pé ìrẹsẹ̀sẹ̀ wájú ha omi sọ pé ìnáwó àmọ́ lòdì ìyá pẹ̀lú jámù omi sọ pé ìdílé ìjà. bọ̀rọ̀ fẹ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú ó sì àdúgbò ẹni tó gbọ́ òun ti gbọ́ tó wíjọ ìyẹn wàhálà mọ̀rọ̀ bọ́ ti yé bẹ́ẹ̀ tó nípa tó níbi pé ìbáṣẹ́ mi rẹ̀ ń sọ olùṣẹ̀lẹ̀ tó sì kù ni tó súnmọ́ kó gbogbo ní ẹ̀rọ adéwọ́n sílé yẹn máa sọ pé ìkẹfà yìí máa tún wà ní nǹkan tó tẹ̀lé ńjọ́ ni. nǹkan bí bẹ́ẹ̀ mo ti wà lẹ́yìn pé ìtútù ìsọ ní nǹkan tó tún mi kẹ́ńgbà ẹ̀ẹ́dọ́gba ah, ìbáwọn náà wọ́n kọ́ ti jẹ́ ló kò sírò ẹ̀mí eléyìí wà á dada sọ̀rọ̀ yẹn ti kílẹ̀ adìẹ rẹ̀ sọ bí eléyìí ti rí nìyẹn. ìbéèrè kejì kí ni òun dálé lórí. yàtọ̀ sí ayé ni ọlọ́run máa sí ẹ̀ sáwọn yẹn lọ́wọ́ àwọn ọlọ́run wà láti sọ a lè mọ àti pẹ̀lú wa ṣùgbọ́n lọ́wọ́ máa ń sọ̀kalẹ̀ sẹ́mi ayé ní gbogbo ìdáṣẹ ìdámẹ́ta àgbẹ̀yìn òru yóò máa béèrè pé ta ló ní béèrè ìdá lóhùn ta ní wà foríjì fi foríjì ta ló fẹ́ sọ̀rọ̀ kẹ́kẹ́ fún ọ̀rọ̀ bá rẹ̀ bí i. wọ́n sá béèrè pé kí ni hikima tí òfin sáà nẹ́bí lóhùn bẹ́ ọlọ́run ìṣẹ́ lọ́mọ. àwọn ànẹ́bí mélòó ni adákọ̀ yìí mélòó ni wọ́n ti ju bẹ́ẹ̀ fọ́ mẹ́fà kẹ́mọ̀ wípé sánmà ẹlẹ́ẹ̀kejì Yahya àti ayínṣá ni. ìwòsí mẹ́sùn sọ fún wa ni ọ̀rọ̀ lẹ́yìn ìbùdẹ́ ní àti gbọ́dọ̀ sọ kankan pa rẹ̀. òsì wa túbọ̀ fún àwọn ànábì tí wọ́n dá sọ yẹn ìṣẹ̀lẹ̀ àpọ́nlé ni wọ́n ti yẹ padà. ọlọ́wọ́ àyè. Thank you. Nípa pé,

téèyàn bá gbé sí mọ́júlì ṣáyọ̀ ọ̀fẹ́ tó. sọ́tù tóòrù ẹ sábà tóòrù wọ́n tóòrù òkìtàbí mọ́ tóòrù ìrọ́jì mọ́ ṣóòrù. a kéèjì mẹ́ta mẹ́rin kọ́ yẹn ṣáyọ̀ ọ̀fẹ́ tó. ó di ẹ́ ṣáyọ̀ ọ̀fẹ́ yóò fẹ́ báyìí. sọ̀kò túmọ̀. sọ òjíṣẹ́ ọlọ́run ọba sì ń wá kàkiri ó dẹ̀ tún bọ̀ kẹ̀sì bí ọba bẹ̀rẹ̀ sóra ọba gbọ́gbé ọmọ gan yóò sọ̀pọ̀ ẹ̀ yóò sáré lọ rùn ọmọ yìí ara ti ní pẹ̀lú ìyá rẹ̀ tó tó bẹ̀. akẹ̀wí yẹn ọmọ àti fáwọn èèyàn nífẹ̀ẹ́ ní kẹ̀sì mọ́ pẹ̀lú ẹ̀kọ́ ní ṣẹ́kà ìgbìmọ̀ tèmi náà ní sọ́ta àlejò rahmatullah tí wọ́n fi kọ́ wa ìpínlẹ̀ yẹn bá dúró lórí sunna ẹ̀dá ọdún kọ́nà ẹ̀sẹ̀ yẹn ọdún yẹn ọdún ká ọgbọ́n pé wọ́n là nẹ́bí à máa ka sóra báyìí ṣùgbọ́n yẹn lè máa kà á tán. àná ṣàfihàn ẹ máa wèmí lábẹ́rẹ́ ní ìlú nígbà tó o ti ìgbìmọ̀ ọmọ ẹni tí ń jẹ́wọ́ fún jamaat ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ mi ọmọ àwùjọ àyà mẹ́ta ní ọ̀sáàtù báńkì ó sì túmọ̀ gáràjì. lórí àdé àjẹsẹ́ ní sùn sọ̀fà tó gbé ìsáyìí la fẹ́ kí ó fi jàmọ́ ní sùn sọ̀fà lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì àtọ pé dandan ni o ọba rí fáwọn jàmá rẹ wọ́n lè kí sọ́fà mẹ́wàá fún wọn ẹ máa kí lọ ibi sáyé ń kí lọ́wọ́ ọlọ́wọ́n ọgbà lẹ́sìn fún yín. bọ́ọ̀ bá nìyẹn ti tó èyí ó wo àbájú lọ́rọ́ àwọn àdìs lọ́dọ̀ pé kí ẹni tí ìṣesí ẹ̀ bá lẹ̀ yìí òun fi gbé kéwò kù mọ́tò òsì bẹ́ẹ̀ àtọ́kọ́ta ájì عليكم السلام ورحمة الله تعالى اليوم أيوة أيوة أيوة Thank you. èèyàn ní ìdí kéèyàn kéèyàn tó rẹ̀ rẹ̀. a lè fi gbogbo ẹnu sọ gan lórí ẹgbẹ́ lẹ́sùn a rí lẹ́sùn àgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọ́ ìbò pamọ́ a rí lẹ́sùn yóò láti àwọn ìpínlẹ̀ kan sọ wá lẹ́sùn lọ́wọ́ نعم عليكم السلام ورحمة الله Ọ̀ ọ̀ àbáwọn tí ń jẹ nǹkan wà ní, táwọn tí ń jẹ nǹkan wò lẹ́fẹ́ sọ. sáré yẹjú ẹ̀ nítorí ẹ ká sọ nínú ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀. ẹ̀rí ta wí nínú nẹ́sùn hadith yẹn wípé nìyẹn máa ń kọ èsì máa ń kọ máa ṣá àyẹ̀kù máa ṣá àyẹ̀kù. ó ti kẹ́kọ̀ọ́ yẹn báíbùlù tẹ́lẹ̀ nítorí ọ̀gá ìbọ̀rọ̀ wáyé mi. inú wa yìí tọ́lọ́wọ́ ti fi rán nẹ́bí ẹ̀yìn sáré sọ́látọ̀ sọ́látọ̀ ti wà nínú báíbùlù tẹ́lẹ̀ oní gbogbo àlàyé ti ń sọ nípa àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe pé ń yẹlẹ̀ wò kìí ṣe pé wò ní wọn rí rẹ̀ bọ̀rọ̀ bá rí ẹdí ọmọ àlérò bẹ̀rẹ̀ ara tó tó ti mọ̀ nínú báíbùlù tẹ́lẹ̀ ní sọ. Thank you. Ah, bàbá Gbogbo rọ̀rọ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀, agbọ́dọ̀ ọ̀dọ́ ẹ̀sìn ọ̀rọ̀. Lẹ́sùn nínú Kùránì àti àdéhùn àlẹ́ ìṣòwò àlùfáà. Kọ́lá kìí sọ̀rọ̀ tàbí gẹ́gẹ́ wà lórí àti tí sọ̀hárà bá gbọ́ lọ́dọ̀ ànẹ́bí sọ̀lá àdùsọ́lá tí wọ́n gbàgbé láti sọ́pà ànẹ́bí lórí ló tó bá rìn ẹ̀sẹ̀ rí kò sí kẹ̀kẹ́ la fẹ́ fi ọlọ́run bu ìyẹ̀fẹ̀ gbogbo ọ̀tún ó kó sí tọ́lá fi dáadáa mọ̀ ní ìyẹ̀fẹ̀ lọ́wọ́ bá tà tó ń darẹ̀ ṣe tọ́wọ́ náà wọ̀ sọ́pẹ́ láti sẹ́wọ́ láàrin ẹ̀sẹ̀ rẹ̀ sọ́pà àdùsọ́lá